wá láti bí so why dey ṣe wrong thing. ẹ má bínú sá. ẹ má bínú. no kí ló fẹ́ sọ mo gbọ́ ẹ kí ló fẹ́ sọ. how we adjust. do you think I have time. ọkà uh-huh. uh, ẹ má ẹ má bínú àti mi ti ẹ mọ bó ṣe tóbi tó mi láì kí ọjọ́ but we promise we fix it. I say I don't care how you fix it alright I have just today to do this thing. I'll do that now. Please fix this. àwọn olùsílẹ̀ láti mọ àwọn brands and properties. supervisor ti sílẹ̀ gba Tọ́míwá àti nínú wa competent pẹ̀lú sọ ma kan ní ìsàwọn twenty láti property. See, the problem I'm having is the supervisor. You trust is your way. So I need you to oversee it yourself, please. Ah, ah, okay, if that's what you want, I'll do that. That's what I want. Thank you. Um, how can I help you? Um, sir, we'll check on this. sir. We check on the check Okay. Eh. this is this is good. Thank you. Yeah, very good. Okay, Ole, go ahead. Go ahead. It's good. Ah, please, um, I'll do very really question Yeah, any question a ṣe ń expect àwọn ọmọ ìsìn. ok ọmọkà tó máa ṣe fún meeting sọ fún Túndé ó alright as soon as tó bá ti dé ẹ̀jẹ̀ ká meeting Come má dà there is no time please. Yes, thank you. kọ́dà bá ń pa gíjẹ dé. Ah, ọ̀gá. lọ́sùn ilé ìpínlẹ̀ bá mi pé kúdí wá ó láwọn information kò ní fẹ́ ẹ ṣe kúdí ọ̀dọ̀ tiwa. kúdí wa kọ wọn náà lọ sí mi lọ́tọ̀ lọ pé kúdí wá fún mi odó síwájú mi ó ní kúdí ọ̀dọ̀ tiwa. ẹ ṣá kí n tó lọ pé kúdí ó ní nǹkan tí fẹ́ pàṣẹ kọ mẹ́sàn sí. complain lórí lọ́ọ̀kì ni o ajá wa ẹ wò lọ́kì tí ń jẹun jù tẹ bá lè wá nǹkan títí tá a máa fi di ìkù díẹ̀ èmi kan tí mo jẹ́ èèyàn èèyàn ẹlẹ́ran ara human being living tí mo living mi mi lè fi fi sixty three kí n fi jẹ tán lóṣù kan òun á ná sixty three lọ́sẹ̀ kí ló dé ọ̀gá. ṣé ohun sálárì tiẹ̀ náà fún oúnjẹ fájá ni àbí owó kan obìnrin owó kan lọ́nà àbí owó oṣù ẹni òun fún ẹni lòun bá já bínú ọ̀gá ẹ tí báyìí pé mi ò lójú kòkòrò indomie ajá mo lè jẹ́ o àtàwọn ẹni tá a máa ń fi ṣe. ebi pẹ́ tó bẹ́ẹ̀ ni wọ́n tún ní kó pé lórí wa wọ́n dáàmọ̀ ọlọ́run ẹ̀gbọ́n akọ̀wà ni ọlọ́run mo láì bá ibi yan ọlọ́run mo láì yẹn ṣe ládùúgbò ọlọ́run. ẹ bàbá àgbàlagbà. ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀jẹ̀ kò wá wá hàn bóyìí àti òkè ẹ̀kọ́ kò tó wà lọ́wọ́ náà ó ti ẹ̀ sáré bàbá àgbà ọ̀rẹ́ ìgbọ́ ẹ̀kọ́ ọlọ́run tẹ̀ ọ̀ lè fẹ́ lómi ṣe ọlọ́run. ọlọ́run máa lè lè lọ akó ẹ̀gbọ́n ó ti yẹ make it full wa owó tí o ra lé. baba you get level na you get level na baba show us something o yẹ ọlọ ẹ sàlẹ ọlọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n sàlẹ baba agbada gba ẹ̀gbọ́n ṣe ẹ̀gbọ́n sí wa lọ́wọ́ ẹ tọ́jú ẹ sí wa lọ́wọ́ ẹ sàlẹ ẹ sàlẹ baba agbada gba ọlọ sàlẹ wa ẹ mo gbọ́. Ah, sale, sale, wàhálà, eh. ọ̀pọ̀ ènìyàn tó ti lọ nílé ayé tó jẹ́ pé ará ayé wọn ò lè gbà mí. àmọ́ ọgbà ẹ̀ Shifadi Labu, one of the business group was shot dead at the front of wọn kàn pẹ́lẹ́ lẹ́ni dànù ni. èwo ṣe ah. rí àwọn olówó wa pé kọ́ ló ń ṣàánú wa nílùú yẹn ni pé ta ló mọ ibi táwọn náà ti tojú bọ̀ àti ibi tó ti fẹsẹ̀ rin wọn rìn dé. Hmm. ẹni tó ti kú ó ti kú ó ti bá tiẹ̀ lọ ẹjọ́ ti ọlọ́run rẹ̀ lẹ́kṣọ̀ ilé òun ló bá ẹ̀mí tó dáhùn ọmọ pẹ́ ń gbòòrò wọn gbọ́ kankan rárá. ọ̀rẹ́ lẹ́kṣọ̀ yẹn ah. gọ́gọ́gọ́gọ́ ló ah, bọ́dà ló fi o ẹlẹ́kẹ̀mọ́ aláìjọ ọlọ́kàbọ̀ máa ń sà ṣé wò mọ̀ pé ẹni tó bá mọ̀nà òun la máa tẹ̀lé ni. ó jẹ ayé ọkọ mi. dáàdi gbẹgẹ báwọn ń tà báwọn tó máa rà. ṣé dáadáa náà wà. mo ní mo ní mo kí wọn o ti gbọ́. wọ́n máa gbọ́. ẹ má wọ. ẹ lè tí ọ̀rọ̀ ṣá o wọ́n sọ fún ìgbàgbọ́ pàṣẹ ìbàyí mo ẹ̀yà ah, bí mo ti ti àríwá fún àwọn èèyàn kan ṣàpà ṣé ẹ̀ ní ni ṣé ń tọ́ mi jà ni. èmi náà mo ti ń kóra jọ mo ní òfin mi jọ mélòó kan ní ah, kí rí tuntun máa sọ kalẹ̀ sí orí ọ̀dọ́. àmì ẹ̀sọ́ pé ẹ̀sọ́ bẹ́ẹ̀ mọ̀ kẹ́ tó ṣe bẹ́ẹ̀ àbẹ́wò kọ́ ló gbó àbẹ́ máa ṣe é. àgbàlagbà lẹ́ni ní èdè fún wọn kan lẹ́nu bá bẹ̀rẹ̀? láti bá ba yí pẹ́rẹ́ kí ló ń bá yín gbẹ́rẹ́ ẹ̀rí ti bá yín kú ẹ̀rí bá yín ẹ̀ ẹ̀ níwọ̀n ni mo ṣe kí ló ṣe ẹ̀dá o. sàbù dání yẹn o kó ẹ bọ̀. àwọn ọmọ ti tẹ́tí tàwọn ọlọ́wọ́ ọlọ́wọ́ ti tẹ́tí àlọ́ bí àdúgbò yìí àwọn èèyàn ọlọ́. ọlọ́run tàbí alaye ọbàgò movement ẹ ti gbọ́rọ̀ o ẹ ti gbọ́rọ̀ àdébí sàrí yẹn má débí ìṣínú wa o àti ilẹ̀ gbọ́ yẹn o. Kí wá ni reaction wọn Wọ́n like ẹ̀, in fact, wọ́n really love ẹ̀ gan but wọ́n kàn make note pé a ní láti adjust àwọn designs ọ̀kan mo dẹ̀ ti inform supervisor nípa note mi. okay okay yes, okay ìyẹn ṣe problem àti ọ̀rọ̀ máa fix it. Um, àdìo àwọn èlé allocate properties for them. ẹ àti allocate gbogbo òyìn tó yẹ ká ṣe but ó kù márùn tó wà outstanding and wait for approval so we can proceed. okay um, just five. yes. okay okay I'll work on that that's no problem. all right. I'll ọkọ̀ tí mo fẹ́ lè ṣe fún mi Opo Fatosheleni. Yeah. You know, make a report. All right. Send it to my email. Okay. Right? I do the same as well. All right. All right. All right. Thank you very much, sir. Ah, hello, sir. Oh, manager. Yeah, sir, have a good news. good news. How good it is. What's in the news? All requests to keep us up really <laughs> honestly sir omi pe fúnra wọn lọ send email sí wa we can send proposal sí wa. bí mo ṣe rí email rẹ mo ní láti máa zoom ẹ kí n ò bí akọrẹ ti gbé wọn ni wọn ká send ẹ wow this is good. ọtún <laughs> yìí dá nìyẹn kíyàn máa wà reliable you know our company we do our things well you know we're diligent gbogbo nǹkan tá a máa ṣe perfect ni ṣùgbọ́n ẹyin company tó máa send email sí wọn on a daily basis nítorí nìkan lèmi mo ṣe wà shocked nígbà tí mo rí kìlẹ̀. ah no no no inú mi dùn inú mi dùn gan i am so happy okay um cosmo ṣe ń sẹ́yìn bẹ́ẹ̀ fúnra ẹ̀ ni kò ṣe do all the necessary things we need to do the proposal that she ma lọ cross check it again and again we make sure pé everything perfect from top to bottom. right away gbogbo ẹ̀rí tó wà lórí table mo fẹ́ suspend mo fẹ́ focus rẹ̀ mo máa fún report like this. ọ̀rọ̀ tó wà sí. please please please wow lórí tó bọ̀ ọ̀pọ̀ ah! ọ̀pẹ́ òun. Màámi àgbà. Omi jèrè lójú yín. Kí ló dé tẹ̀ ń sunkún? Àrùn owó lò fi tí mo ti jẹ tí mo ti mú gbóúnjẹ mi báyìí tó fọ́mọ́ lé mami ta ni arówó lò tó gbomi jẹ lójú yín ta ni. ìkọ́nú àwọn ọmọ orílẹ̀ èdè ẹ bá wú kọ́nù fún mi bẹ́ẹ̀ yọ ẹbí wa fẹ́ ṣètò ìṣẹ́jọ́ sí nílé yìí mi ní lọ́dọ̀ mi kú ọ̀fẹ́ ìgbọ́. àmọ́ màá mi mo sọ fún yín ẹ má ṣiṣẹ́ máa tọ́jú yín. kò ṣe é jókòó pẹ̀lú ojú orí mi àti sá tí máa jókòó kalẹ̀ àìsàn máa wọlé sí mi lára ni. ó ó dáa màámi wájú tá a wà ń bẹ̀ ẹ lè má tajà yín bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ rí ìlọtẹ tí ń tajà yẹn ó ti jinjú. ìyẹn náà ló dáa ìyẹn tí mo rí yẹn náà ló ṣe ara lóore tó ló jẹ́ kí mi ṣe máa ṣe kébékébé nígbà tí wọ́n pàtẹ síta tí mo kò wọlé tí mo ti bọ́ síta ìyẹn ò dáa. ó dáa ó dáa màámi òtítọ́ ẹ má sunkún mọ́ tó máa ń ẹ má sunkún tó máa ń. Adisa ọkọ, mo ṣe ọkọ rẹ̀, mi ní wá ẹtì. Mommy, Lọ́wọ́. How èyí kan náà Well, I'm good. Uh, good to see you. You're welcome back home. Wow. Hey, you know this one? Full of smiles. You know me too. I can see now you're just full of smiles. with all that. Yes. going on? I guess. Ẹyin ètò kọ ikọ̀ guess or anything just take a guess. I'm not good at guessing. Um, they just got a car or something. Not bíi ti báwo? No, jọ̀wọ́ mọ́tò kan ni mo sọ okay ẹ jẹ́ kí n gbé ilé bẹ̀ àwọn golden eggs hmm. fúnra wọn wọn email wa bí send proposal sí wọn hmm. i'm telling you man. We're talking about multi-million naira project. Are you telling me I know about? Yes. Shotiri advantage to gain from your father turning you to a CEO of the company. Mm-hmm. Mom, I am so I am so happy, you know. Mo ti lé kinní, mọ́mí àdúrà máa ń gbà o. Mi ò ń sùn, àwẹ̀ ti fẹ́ pa mi. Yeah, <laughs> thank you so much. Ah. Well, I, am happy. Ẹ wo mo mọ dash àwọn èèyàn lówó látàárọ̀ ni. Èmi kan mo. Mo ti dash mi o. Mọ̀mí, I'm ready to dash mi. Trust me, ma ma transfer for yín. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ìwọ náà máa ṣe báyìí, ó máa fi lọ́mọ ẹ lọ́wọ́. Àmín. Ó máa fi lọ́mọ lọ́wọ́, tí mo ọmọ ẹ máa dùn lágbára Ọlọ́run, bí wàá bẹ́ẹ̀ ṣe mí ìkẹ́ happy you will make your children happy. Amen. You will make your grandchildren Amen. happy. Amen. You will make me happy. Amen. For life. For life. <laughs> Thank Therefore, you so much, Mom. What's that? What's your favorite food? Mom. Eyo. Ah. Ati ẹ̀gúsí. Pẹ̀lú goat meat. Pẹ̀lú pala àti pọ̀npọ̀. Mo shred pọ̀nmọ́ fún Yay! Welcome me today. See my friends charming. Hmm. Yeah, wait. <laughs> oh, I came for you. For me? Of course. What's wrong? I'm not uh, Okay, let me help you. Oh, thank you. Okay. Voilà. Memory card, phone a ẹ jábọ́ sínú closet. so i guess memory card ẹ ti blank oh. eh, nǹkan tí ò ṣe wàá bì mí but má wọrí ilé ilé ẹ ni you are my wife for life thank you mami ààbò jẹ́ kí lọ́wọ́ nǹkan tó ti bọ̀. <laughs> ìyàwó mi àtàtà yes mami ẹrù yìí pọ̀ àwa ní kálá ní ìgbọ́n wa. thank you. Bọ́lá kí ló ṣe é bí látẹ̀kùn ọmọ yẹn ti dáná oúnjẹ tán náà oúnjẹ wà dáìnì ìwọ là ń dúró dè. ẹ má dúró dè mí níbi ọ̀pá mi. Are you joking? ọmọ ọlọ́mọ tó ṣe wàhálà látàárọ̀ tó ń dáná ó wálé bí òpá ẹ what are you telling me. sí tó kàn mí pẹ́ lọmọlọmọ tó ń dáná náà ṣe bẹ́ẹ̀ ló wá rí kò ń ṣe mí ẹyin kó máa dáná fún yín kẹ máa jẹ́ kẹ́ máa kẹjọ máa ṣe é fi mí nílẹ̀ náà. you're very right èmi ló wá rí bọ̀ nítorí pọ̀pọ̀ ẹ wà round mo ṣe ní kó wá yẹ ìyàwó ẹ nìyẹn náà tájù ni. Son. I do not like that girl. You do not like who? Kí ló mi bá wò like that girl? Ṣọwọ́ bọ́ ọmọ ẹ ṣe já sí mi ṣá. Ọmọ childhood friend mi ni. Ó mi jẹ́ kí n sọ̀rọ̀ náà. Mi lè sọ òṣì ọ̀rọ̀ ló fẹ́ jáde lẹ́nu ẹ̀. Ó mi jẹ́ kí n sọ̀rọ̀. Please let me let me go ahead. Let me talk now. Sọ̀rọ̀. There's something about that girl that doesn't just sit well with me. What is not sitting well? Ọmọ tó wà tó rí báyìí tó wà báyìí òun ló ní kó òun ní kí ló fẹ́ máa sit well? Ṣé ìwìn ló fẹ́ máa sit well lójú ẹ̀? Mo ṣe ṣe gbogbo yẹn ló matter ni. Mo ní mi ò like èèyàn ṣé mo fẹ́ force ara mi láti like ẹ̀ Oh you have to force yourself. You have to force yourself to like her. Not even like her to love her. Má wọrí kò sí problem. Ṣé òní bọ́ta kó a jẹun? Agbóúnjẹ wa báyìí. Ẹ ẹ wo mọ mi, mo ti lọ sọ́fíìsì látàárọ̀ títí dalẹ̀ mo ti stress ara mi mi ò tún lè délé kẹ́ tún máa stress mi lé I am not interested in that job. màá stress ayé ẹ̀gbá ó máa gbé oúnjẹ wá sókè in fact mo máa tẹ̀lé wá mo máa jókòó máa jẹun tó o bá jẹun kò sí nǹkan tó kàn mí rírẹ̀ tó rẹ̀ yẹn o láti ṣiṣẹ́ tó yẹ kó ṣe ṣó ti yẹ. ó kí ni gbogbo ilé ìná mo ní nǹkan òwùn mi ṣé igbó máa fọ́ sára mi kíkó wù mí ni mi ò ṣe ah, no like ọmọ ẹ sọ fún kọ́ńtà lẹ́yìn. ibi ló máa sùn orí rọ́ọ̀gì ni máa sùn mọ́jú yes I'm gonna watch over. in this room. yes are you sure you're functional. What are you saying? What are you saying? What are, what are you saying? What is this now? Ó sọ pé like láìkì ọmọ. Mi ò láìkì náà nìyẹn. Àwọn onídírẹ́jìn ló máa láìkì. Ọmọ ilé tí òun ṣoníranù tí òun ṣe ṣekúṣe káàkiri kò lè interest ẹ. Àwọn tó ti lo borehole tó tọ́ ẹ pé down below ló máa máa já lọ. Àwọn ló máa ń wọ̀n. Bomb ló wọ̀ bomb shot. She's gonna roll it for your fucking head. You wake up. Trust me. ó ti mú pa ògbárè ọ̀gá wa lówó lónìí bá wà ní sọmọ náà. ọ̀gá bọ̀s ọ̀njẹ́ fọ yìí. kárò lọlé ni kẹ́hìnkẹ́ ti ẹ̀dàgbẹ́ tẹ̀mù lọ́wọ́ kan jáde yẹn yìí nà. àdáyé sáà ní ni mo kó o ní ẹ jẹ́ ń gbá tẹ̀lé yín àríwá o. mo kàn bá òun wa. ìdáwájú ní sọ ọmọ ọlọ́run. ọlọ́run. ẹ mọ̀ tẹ̀lé ní kò bẹ́ẹ̀ bá yín ṣẹ́jà tó máa jọ. ìwọ́n gba wá mi. ó pè ọ̀wọ́n láìpẹ́ mi ò láìpẹ́ mi ò láìpẹ́ mo lè fi sọ yẹn ṣùgbọ́n ní nǹkan tó máa jẹ́ sọ kùnú ilé parí ẹnu ilé náà parí kí ni stop ṣe bẹ́ẹ̀ náà ṣe máa tẹ̀lé ẹ lórí. irọ́ òjò mo ti sọ fún ẹ kò ṣàlẹ́ èdè màálé ọ̀la ni. ẹ káyìí náà ẹ stop ṣe bẹ́ẹ̀ ọ̀la ṣe nǹkan bá ẹ mọ̀ rẹ́pọ̀ kù sọ́hún ẹ̀ta ni ẹ ṣàtọ̀ wà látàárọ̀ ni kí ló ṣe yín náà striker ni ẹ̀rẹ́ ṣe bíi defender aláyé lòun fẹ́ dárí ẹ̀rẹ́ pínlẹ̀ náà. síìpù kí ló ṣe jẹ́ tó ń lè sọ ṣó ń wá nu ẹni. ọ̀rẹ́ ẹja ìwà ṣó ń wá èmi ni wọ́n á mẹ́lẹ̀ wá ọ̀rẹ́ ìkọlọ́ ìburúkú ni. ọ̀rẹ́ ìwà ìwà ìwà ìwà Thank you ee madam. aláwọ̀ náà ọ̀gá wa àwọn tó dùn fún jẹjẹ tó bá ń wẹ̀ aláwọ̀ náà ọ̀gá wa ti yọ ọ́ ní aláwọ̀ bọ́bọ́lọ́ jẹjẹ tó bá ń wẹ̀ ọjà wa bọ̀bọ̀lá òṣàgà bọ̀bọ̀lá òṣàgà ilé ìṣàgà yeah, bẹ̀rẹ̀ àgbẹ̀. níkà ikú tó pa jésù kéèsì àwọn ìrísẹ́ tù sábàrí ikú tó pa rówódò àti egbò a máa wá àti ìdíyà nílé. tọ́ba kò sí lọ́wọ́ bẹ̀rẹ̀ èsì sí wọn máa lọ sí ìyàpá ilé wọn máa gbóná àyàn ilé wọn tó ti máa lọ sí. ẹ̀rọ ìjọ yẹn ń jẹ́ kí ọ̀dọ̀ ń tà ní pẹ̀lú pariwo. àbẹ̀wò yẹ́ mi náà. dájọ́ jẹ́rú ẹ̀ náà. ẹ̀yin bàbá ìjẹ́rú wọn lọ ẹ̀ jí wọn. ó ti pẹ́ nìkan wọ́n pa apàdé nínú ọ̀sẹ̀ òkú máa sùn ọlọ́wọ́ yẹn. òkú máa sùn. àwọn ọba ẹwà ẹwà ẹwà ọlọ́tà ọ̀dùn sẹ́ńtà ọjọ́ ká wọnú ayé ká lọ sèǹkọ́ fún ọmọ tó sèǹkọ́ fún wa ọmọ tó sèǹkọ́. Eh? Ah, ah, ó ga ọ ah, àdìsá. Ajita, ilé ayé yìí àfi ká máa ṣọ́ra ni o kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o. ṣé kò sí. ó wà ṣe bí àwọn àbókì ni mo mú lọ síbi ibi ìsọ̀ tí wọ́n wú mo ní kí n lọ kó gbogbo igi tó wà ńbẹ̀ kí n kó nǹkan mi wá sílé bí nígbà tí màá dádùgbò mo ráwọn tó dúró méjì méjì àwọn kan dúró mẹ́ta mẹ́ta wọ́n dúró mẹ́rin lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ẹ̀ wá pa lọ́lọ́ mo bá ní ẹjọ́ kí ló ṣẹlẹ̀ nígbà tó máa sọ náà bá ní wọ́n pa arówó lò mọ̀jú èrè ah! àyà mi já mò ń bọ̀ báyìí mò ń bọ̀ ni pé lẹ́ni tó wá dàsọ̀ mi wó wọ́n ti yá apá. àwọn aráalé ẹ̀ ló pọ̀ fọmọ. àdìsá àbúrò mẹni tí mò ń sọ. mami nǹkan tó tọ́ sí nìyẹn àtòun náà ṣe bíi pé òun lòun láyé bẹ́ẹ̀ ni mami ó ti gbàgbé pé jọ̀kànjọ̀kàn òun náà máa kú kò sí nǹkan náà ló mọ̀ kan ibi tó lọ torí bọ̀ tí nǹkan fi ṣe òun ló mọ̀ o. àti jáde má rìn lóru o ó dẹ̀ máa ṣe jẹ́jẹ́ tó bá ti ń lọ wájú báyìí kó máa bójú wẹ̀yìn ọlọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá àṣọ ni o òun ni tarówó lòyí o. àgbo tó tàdí mẹ́yìn àgbo tó tàdí mẹ́yìn àgbo tó tàdí mẹ́yìn. mo ń wo ẹ̀rọ àbúrò bá mi sọ̀rọ̀ àbí. yes sir sir nípa permanent night duty tí wọ́n fi ní kí n sà mo fẹ́ kẹ́ bá mi ní kò tó eight cause ó ń àwọn kankan nínú kí n sà so ẹ bá mi put it into consideration sir. o ò mọ ya rẹ o ò mọ ya number one ìwọ kọ́ ló máa dictate fún Nigeria police force pé nǹkan báyìí ló fẹ́ ṣe ọ̀ nǹkan báyìí kọ́ ló fẹ́ ṣe nǹkan báyìí ló láìkì èmi tí mo jókòó sí ìgbà ẹ̀gàn ó ní kan tí mò ń ṣe lórí promotion lórí ṣódà ẹ̀ so that you can go forward wàá sọ pé nípa position of uh, night or not night of the neighbor kankan ó mọ yàrá ẹ o o lè di tèèfù Nigeria police force are you with me. yes sir. tó bá tó àsìkò gbogbo wọn tó fẹ́ ká yọjú lórí ọ̀rọ̀ ẹ̀ amúwáṣe mọ̀ṣẹ́. alright sir. ìwọ́n ọdún mo sọ. yes sir. sọ pé òbí bì fún mi àti ìkejì All right, sir. okay bye bye. ṣọ́nsà báwo ni jàre lọ lẹ́ṣẹ̀. Ah. kí ló ṣẹlẹ̀ lórí iṣẹ́ tí mo gbé fún yín ní ìgbọ́ any positive result lórí ẹ̀ náà kí ló ṣẹlẹ̀. president gbèsà kò tí ì sí lead kankan wá ṣe wà lórí investigation but I can assure you in no time we get to the bottom of this. o oh, baby. sir kí n tó fún yín yes sir. this time around i want a positive result lórí kéésì mi so anytime from now ìwà àtàwọn tó kọ ẹ ẹ double up careful fún mi ní answer tó fún lórí you do our best sir. fall out. gbogbo alamọ̀kọ tó ṣẹlẹ̀ nínú. And that is why I want every department to put in more work and strength into the work, especially the PR and the marketing department. We at Anif Star Investment Limited, we take our work seriously. Sir, I think we should press more on the online market. The likes of Instagram, Facebook, YouTube, Twitter. More reason is because of our competitors. although we are trying on the online marketing, but I want us to press more. Okay, that's good. I'll look into that. Thank you, sir. Um, manager, do you have anything to say? So, uh, overall, it's a very good idea because we will get some pretty of our trial in which we can go with our We do the ads on Instagram and all of We have so many. So, at the end of the day, I think we are all. Yeah, that, that's good. Thank you very much for having us. Um, thank you, everyone. Um, let's have a tea break. Oh, <sighs> thank you. <sighs> <sighs> Me, Hey, baby. So I've been outside for over 30 minutes. Receptionist also have been meeting, on meeting. No, she meeting in the conference room. How you doing? Yeah, I'm fine. Ṣé kò sí tomorrow yẹn? Àti pé I am fine She ko to tomorrow I think i was not expecting you. Come on, do you need a reason to see me? Anyways, I brought you lunch. You know, I know you'll be so hungry, so mobile go going to watch. How are you? Hmm? Sweetie. ti bá understand nǹkan tó ń sọ dáadáa mm-hmm. mo mẹ́ pé nǹkan tó gbé ẹ wá sí bíbá ni oúnjẹ tó gbé wá why would you even do that. look Bọ́ládé hmm? mo fojú sọ mo fẹnu sọ mo fi gbogbo ara sọ kí ló ṣẹlẹ̀ ṣé mi ò fáìn tó ní wo mí nà án wo nà án wo mí nà án look at me hmm? ṣé mi ò dùn tó lọ́mọ ni hmm? and besides. I see no reason why I cannot visit my boyfriend in his office. Uh, um, you see, Bewaji, mm. my first one. Okay, baby, I'm not I So you are a very, beautiful woman. Oh my god. And you deserve a man that would love you and appreciate you. You. John, to be very honest with you, I am not that man. You see, I am not interested in a relationship with you. I have said it before and I'll say it again. Please, I am not interested. Bolade, what is wrong? She mo kógbe sára ni àbí mi fine lójú ẹ ni? I don't get it. Like, I want you. Okay, it's fine. Huh? I know you are not ready. but me ready láti dúró díẹ̀ i don't want another man i yearn for you i crave for you ìwọ nìkan ni mo fẹ́ ó dẹ̀ jọ now huh? okay you know what it, it's, it's fine let's just be friends let's be cool we can be friends with benefit. bọ́ọ̀dì bọ́ọ̀dì like you ma beat on the bush alright please i beg you mo bẹ̀ with everything find another man. And as for this food, yes. And uh, I'm sorry, no, I'm I am fasting. You know they need to about trash. Bolade, this is just a harmless meal. I, I mean no harm. It's just it's just lunch. Eh? There's there's nothing inside. You can trust me. I just want you to be fine. Okay okay, see, it's, it's past 2 p.m. Call your secretary, go buy a microwave or something so that you can at least use it to break your fast. See, office ló to wá bá mi hmm. and I have a lot to do today all right so please take please please it is it is. I should leave. Send me my office now. I'm not leaving, you don't have to. I'm leaving on that day. And I love you still. You called me. Pedro. Sir? Should we chasing the point? Why? You're asking me why? Yes. allow a stranger to just in the office for over 30 minutes. She mo ní appointment pẹ̀lú ẹ̀ lẹ́yìn? But sir, she told me she's your fiancé. You have to allow her to come inside. She told you she's what? She mo sọ fún ẹ pé mo ní fiancé? Àbí multi Prince Ivy. You have àìbì tán kan Bọ́ládé wed somebody ṣòfin bẹ̀ so why would you do that? see if I try again I won't spare you and I mean it. sorry sir. Um, sir. what? so bẹ́ ṣe wáyé ẹ lè pọ̀ tẹ́ sir. and now is your business? would you leave my office? sorry sir. kúrò dáadáa wà lè lè báyìí kí ló ṣe ọmọ fi wèrè ni tájàlú kan pọ̀ lóra wọn. má sọ fún mi pé bọ́ládé ò gbọ́ oúnjẹ yìí. bọ́ládé ò gbọ́ oúnjẹ yìí. kò jẹ oúnjẹ tó gbé lọ fún. mo ní kò jẹ ó sọ fún mi pé òun wà nínú àwẹ̀ mọ́ mi ẹ wo even bọ́ládé fi yé mi pé òun wà interested nínú relationship o mọ́ mi. Mm. Bolade like me, he doesn't love me. He went as far as telling me pé kí n lọ wá ọkùnrin tó mi pé kí n relationship pẹ̀lú èèyàn yẹn. Júrẹ̀ ti máa sọ fún ẹ, sùúrù ní gbogbo nǹkan. Ó ń ṣeré ni, sórí bó ṣe wà yẹn, ó fẹ́ dùn ẹ wò, ó fẹ́ mọ irú ọmọ tó jẹ́ yìí, bóyá ọmọ ni. Ṣó ti yẹ ń sìn? Fọkàn ẹ balẹ̀, fara ẹ balẹ̀, then do me a favour. Ṣùgbọ́n pé mi àti màmá ẹ̀ childhood friends don't you ever say it to her because tó bá sọ fún ìgbà táàrin ìwà àti Bọ́ládé bá tó bá tó sọ pé mo màmá ẹ̀ ò ní dùn àánú ti àrà àsọmọ òun yóò ti ṣe gbà kan rí mi ò dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀ fọkàn ẹ balẹ̀ òun ló máa fẹ́ o máa bímọ fún mi ó máa bí ọmọ tó máa fáìn mi tiẹ̀ tó máa ga ó máa bí fún mi lágbára Ọlọ́run déndé sàn kan fún mi obìnrin ní obìnrin ní ète wá pọ̀ we know what to do just leave him Just ṣòtúgbọ́ ọkọ mi. Mm-hmm. I, I hope it works so. It's I remember me. It's gonna work. Because I love him so much. Like, I know. <laughs> I can't stop thinking about him. I know. We don't go gbé lunch box mi. Ìgbà tí Bọ́lá jó jẹ, mo ní kí n gbé wá fún yín. Báwo ni gbogbo ẹ̀ ló máa máa jẹ? Ẹ máa jíjọ máa dáná kitchen. Àmín. Lágbára Ọlọ́run. Messenger. Boss. Are you sure you're ready? I'm ready, boss. Gbogbo information tí wàá fi ṣiṣẹ́ ló wà pépà bàbí. No mistake, no traces. Good night. Wàá rárá àti kí ló wà lẹ́ẹ̀.

bẹ́ẹ̀ni ṣe fọ́dọ̀ ẹ̀ ó ti ẹ̀ òun àti pẹ́ lórí ẹ̀ lọ́sùn fẹ́ pẹ́ lórí ẹ̀ lọ́mọ tó ń bọ̀ làkọ́kọ́ ni o kò jẹ́ iṣẹ́ kankan ni làmọ́gẹ̀rẹ̀ làkọ́kọ́ tó fẹ́ jẹ. oṣù ńlá méjì olábẹ́jì kó bá lọ pọ́n pọ́n máa tẹ. ìwọ ṣe kọ fẹ́mi lórí. máa gbọ́ ọlọ́pàá dé ṣọ́ọ̀bù mi o. ọmọ bá oníṣòwò ló ṣe ọlọ́pàá máa mú àwa ìlú wọn gbójú. ẹ kéré

ló bá mọ̀. Oyè ó wà bẹ́ẹ̀ ọmọ mi. Àgbàdo banana. I'm dry for you. Ẹ ó sì fẹ́ ṣe bó ṣe máa ń ṣe ẹ́ tó dé ló ti ṣe dé. Àìsàn ló rọ̀. Máa ń tú tú bọ́ báyìí. Lórí ọ̀dà. Bàbá ò lè sanwó eléyìí. Àwọn bá ṣe lọ́dọ̀ náà lè kò fi yẹn lẹ̀. Ṣé ò lówó eléyìí lọ́wọ́? Yọ̀ọ́ bá jù sóòrò, wọ́n kọ́ máa dùn, ó máa ṣẹlẹ̀. Ọjà fígò ló mú òkú rẹ̀ ṣẹlẹ̀. À rẹ́lì adájọ́ lẹ́yìn. Ẹ ẹ ọmọ mi. Alaye tani nọ̀bọ̀nọ̀bọ̀ sọ̀ọ̀sọ̀ tó kọjá. Bí o sọ nọ̀bọ̀nọ̀bọ̀ sọ̀ọ̀sọ̀ tó kọjá. Àwọn èèyàn nìyẹn ẹ̀yẹ yàtọ̀ sí èrò ẹ̀ ló ṣe a ti máa gbọ́. wà á kí ló ṣẹlẹ̀ kí ló kọ́ wa pẹ̀lú ẹ̀ ìdásílẹ̀ ló àṣìwé sí ewu dásì. ẹbọ tó rojú ẹ̀rí ládùúgbò yìí yóò rí rí ẹ̀kọ́ pé bóyá ìjókòó yẹn ló yẹ kó ti máa bèrè lọ́wọ́ ẹ̀ pé kí lorúkọ ẹ̀ kí iṣẹ́ tó ń ṣe é kó ló ti wá kó sọ fún kó máa fẹ́ láwọn àìdí ayé ẹ̀ ó yẹ kó béèrè náà gbogbo òbí ló lù ú. àní nǹkan tó bá ń rìn mí lèmi máa ń ṣe ìdóba tí wọ́n mi dá sí. ìyá máa wà lájà bí tẹ ìmú tí wọ́n bá ti rí new comer ó yẹ kó máa interrogation wọn pé nbọ lẹ́sìn. kò bẹ́ sí mi ṣé bẹ́ sí mi ni tó bá yẹ kó bẹ́ mi ló máa dábàá àṣekò ah, ní táyé mọ̀ nìyẹn. àyàbá wá wá wá sọ ayẹ ọkọ tó máa sọ bẹ́ẹ̀ yẹn o bàbá tó wọ yìí aláàánú tèmi ni o pásítọ̀ sí ẹni ìyá ẹ ìyá ẹ ò sọ fáì bèèrè ọ bí ẹ sọ fáì yóò sọ yìí ó ti fẹ́ abágẹ́dẹ̀ ló bẹ́ẹ̀ kí ikú kí bá fẹ́ abágẹ́dẹ̀. àṣìwọ́n tó ń bá wọn ó lè máa fọ́nmù yìí o ó lè bá mi àbí ó lè máa dẹ́kun mi lọ́dẹ bí sọ́kùn àpò mi ó kà bá bá gbogbo mi tó tà ìbọn náà. àwọn èèyàn dábàá pẹ̀lú àwọn èèyàn dábàá pẹ̀lú bá sẹ́mu ní òkú mi èmi yẹn dábàá pẹ̀lú. yàyí ọ̀sán bá dé yàyí ọ̀sán bá dé. wọ́n yá yá má mi kọ̀ọ̀kan mọ́ nǹkan yìí. kí ni o bẹ́ẹ̀ tí wọ́n sọ yẹn a máa ṣàkíṣe ẹ̀dá dáwọ́ ẹ̀bọ̀ fún mi fọ́múlà fọ́múlà dáwọ́ ẹ̀bọ̀. àgbo tó tàdí mẹ́yìn àgbo tó tàdí mẹ́yìn àgbo tó tàdí mẹ́yìn ajura wa ajura wa lọ o ajura wa ti jàkadì kọ́ o ajura wa o ajura wa. ọgbẹ́ ní òde gbọ́ àbẹ̀ kó ló ń kọjá ká kọjá ẹ̀ yóò ìwọ mo bá sọ̀rọ̀ mo fẹ́ ló gbọ́ pé mò ń tẹ ọ̀nù fún ẹni ẹ̀ ló ẹ̀ ló gbọ́kadà kó ló lọ́kì kọjá ṣé tí ẹ di ni ẹ ẹ̀yin ni ah, mi ò mọ ẹjọ́ ẹ má bínú ọkọ ìyá mi tó ṣe báyìí rè mi ò mọ̀ mi ò kọjú mọ́ má bínú mò ń kánjú tẹ́lẹ̀ rí mi ò kọjú mọ́ jọ jọ owó kò ṣe báyìí rè ẹ́ àbájẹ́ gbójú sókè jọ gbójú sókè má jẹ́ ewu má jẹ́ gbójú sókè máa mò ń gbọ́ òdò gbójú sókè jọ jọ má jẹ́ gbójú sókè mò ń gbọ́ jọ mò ń gbọ́ nǹkan tó ń sọ jọ gbogbo ohun tó bá fẹ́ máa fún ẹ anything let me. i will give you jọ jọ mo fọlọ́ọ̀bà bẹ́ẹ̀ jọ jọ. bọ́bí ah. ó jẹ́ mi lówó mo béèrè owó mi lọ́wọ́ ẹ̀ máa gbà mí ó dá sọ pé mo yọ̀ǹda àti sixty thirty àti seventy forty kó máa kó gbogbo ẹ̀ mo yọ̀ǹda jọ ni mo ní mo yọ̀ǹda o mo yọ̀ǹda mi ò fẹ́ mọ́ àbájọ olè tí ọmọ ìyá mi jọ jọ má jẹ olè tí. Yeah! mo ló di dandan. dandan kẹgbóhùn onílé ẹtúlé agbọn túlé agbọn túlé agbọn túlé agbọn múlẹ túlé túlé agbọn túlé agbọn túlé agbọn ó di dandan kẹrí ìjà agbọn ẹ ti tọ́ka nírú mọ́lẹ̀ ó di dandan kẹrí ìjà ejò àní àní kò sí níbẹ̀ ẹ tó. ẹ̀rù jẹjẹ ẹ dé ìbẹ̀rù kojo dé báyìí nàgbẹ́tìlá ń gbé kí eléra múlẹ̀ ti túlé agùn túlé agùn túlé agùn túlé agùn. ọ̀rọ̀ akọ̀dá kò dábẹ́ àtàdábẹ́ túlé túlé túlé túlé túlé túlé túlé túlé túlé túlé túlé. <laughs> well done. SOG. Boss. One most important thing for ẹ láti you have to continue to be a good boy. Do you understand? sórí Raymond Raymond èmi àti ẹjọ́ ṣe business kan wá ń lọ mi lọ fún pé òun fẹ́ gbowó ṣùgbọ́n nǹkan tí òun take into consideration nǹkan tó máa béèrè owó lọ́wọ́ mi ni pé èmi èmi Bobby ìwọ̀nba nǹkan tí bá fẹ́ fún yàn láyé ló lè gbà lọ́wọ́ no more no less do you understand orúkọ mi gangan ọ̀nì bọ́bí oníṣẹ́ ọkú for a job well done torí bó ṣe wà yìí ojú ẹ̀ àti ọwọ́ ẹ̀ tó gé fún mi yìí ó máa fẹ́ ṣe cool cash alájí ẹ̀ máa wà two hundred grand ló wà ń bẹ̀ tí ẹni. Esoje, I'll get in touch with you for your next assignment. mo ti ṣẹ́gun ọ̀tá mo rẹ́yìn òdì tẹ́ bá ń tẹ́ ń bókè ìṣọ́ta òkè ò òkè òní mu òkè òní sinmi òkè òdẹ ní báyà because I am who I am. <laughs> um, firstly, I want to thank every one of you for putting in your best. congratulations to all of us. This calls for celebration. Every Friday, right? Yeah. Am I correct? Yeah. So now I want to decide with Bobo. You know, I'm a chatting. I want to clear the town red today. <laughs> Ah, thank you very much. You're welcome. Ṣé rí èèyàn tó bá ti ń ṣiṣẹ́ dáadáa, o You know rẹ̀. Àwọn ti ṣiṣẹ́ dáadáa, a dẹ̀ gbúdọ̀ gbàdúrà rẹ̀ wá. Yes sir. So this contract is worth millions of naira. So why that should they celebrate? Yeah, it was celebrated. Please, round of applause, please, please, please, please, please. I'm sorry. Celebrating. Everything's right. wọ́n jọ wọ́n níbẹ̀ tó bá lọ ṣe. Ah, yes, yes, yes, yes. There's a party tonight, right? Yes. But for now, you guys get back to work. You have something to So fix that in tonight. Then we'll go back and be able to run that. Ah, hey, man. bí bí bí bí bí bí bí bí bí ẹjọ bẹ́ẹ̀ wà ti ta bẹ́ẹ̀ wà ti ta olú jẹrẹ ẹwọ ní girigirigiri ṣe bẹ́ẹ̀ wà ti wà lé. ẹ ó wà lé kí ó wà lé. ẹ arákùnrin ogun lè gbẹrẹgbà kí ló ṣe ọjà tẹ kàìwá ẹ kí ló ṣe wọn rí jẹ àbí wọn lè wèrè bọ kó má lọ jẹ bá wà lé ìdílé yẹn gẹ́gẹ́ bọ ṣe bẹ́ẹ̀ wà ti wà ṣe bẹ́ẹ̀ wà ti wà. ọ̀wọ́ gbóyún lọ ọgbọmọbọ wá bá mi torí tó fún mi ní light and tó jẹ́ kí n dọ̀rọ̀ lẹ̀ bí gbàtẹ́ pé èmi nìkan ní í ṣe bóyá ìṣòfò àlè ọlọ́run kò bá olóṣì wo bó ti ọjà bí nǹkan tí tí àwọn èèyàn ń gùn ládàá. gbọ́wọ́jì gbọ́wọ́jì gbọ́wọ́jì. <laughs> Oh my God, <laughs> goodness. <laughs> What in God's name is this? Hmm, Bọ́ládé, àṣẹ bó ṣe gẹ́lẹ́ ló ṣe Hey, Anyways, this has just proven to me that you care so much about me. And this is what I've always wanted. Hmm? Because if you do not love me, why would you run to my house? Baby, this is what I've always wanted. I want you to put me in 70 positions in seven minutes. I want you to go deep inside of me. I want to feel you. I want you to hang me on the roof, in the cupboard, on the chair, on the bed, everywhere. I just want to scream your name. I want to scream, but. Bẹ́wàjì, má sọ fún to be rubbish yìí ló ṣe pè mí wá Like, are you mad? Are you are you crazy? I'm crazily in love with you, Bolade. Why are you so shameless and worthless? Look at you. Tí bá a fẹ́ fẹ́ obìnrin, ṣé obìnrin tó desperate bíi tiẹ̀ báyìí ni màá fẹ́ Then you go extra miles. to show how stupid that you are. Tell me, now, I mean, today, This is the last time I'm going to speak to you or hear from you, anything that has to do with you. I want to delete your number, block you everywhere. No, you, you don't have to do See, let's, let's talk about yes, this. Yes, have done that. That's fine. I don't like you. Mi ò láìpẹ́ rárá mi ò kó ẹ̀jẹ̀ mi ò fọ́ fún ẹ. Òṣèré èèyàn tí mo lè fẹ́. Ṣé o pé ó fáìn ni? Ò fáìn. Tó bá ń tàn ẹ́ mi ò lè máa tàn ẹ́. Ò fáìn òṣèré re. Ó ń gidi. Bọ́ládé wọ́n lé mi ẹ̀sìn. Bọ́ládé Bọ́ládé. Bọ́ládé wait Bọ́ládé Bọ́ládé wait. Bọ́ládé Bọ́ládé Bọ́ládé Bọ́ládé. ìpá yóò mi ò pa ọ̀pá yẹn mi ìpá mi ìpá ọ̀pá yẹn ọjà jì ní òdìdí. ó ti ṣubú ni èmi kọ. ìgbà tó ti ń pọ̀ tó ń pọ̀ jẹ̀rẹ̀jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ lẹ́nu géètì rẹ̀ ni mo ti mọ̀ pé àwọn ọ̀dà nǹkan lára ṣé òun wà dé àtàmẹ̀tọ́ wá ṣe eré àbíkọ. Sàkóńtì kú ẹgbẹ́ bá mi dé kó sí kú. Gbé fúnra dìde, Ìyá yìí làwọn tó ṣe ó ìyá yìí ó bà máa kọ sí wàhálà. Ọmọ ọmọ náà. Ẹjọ́ bá wọn tó ṣe ó máa ń tẹ bá mi jí ni ó tó ara fún mi gbà tó fún mi gbé wọlé gẹ̀rẹ́gẹ̀rẹ́ arákùnrin. Ah! Move! Oh boy! Oh boy! Go wájú yé! Ah! Move! Move! Ah! Go, go, go, move! Hey! Hey! Hey! Ẹ bá ti ojú láyọ̀ o. Ẹ bá ti ojú àlọ́ lábúlábú ojú ọmọ ẹni pé ààbò ẹni tó lọ bẹ́ẹ̀ o èyí ò lọ bẹ́ẹ̀ ló wá gbà. kí mò ń wẹ̀. Mami. Bẹ́ẹ̀ wá ní yàrá mi. Àdìsá, kí ló ń fìbọn ṣe inú yàrá? Kí ni ìbọn wá lọ́wọ́ ẹ̀? Bọ́ǹkẹ́. Mami, ló yóò ṣe ìbọn. Tọ́ì lásán leléyìí. Ọ̀rẹ́ mi onífíìmù, òun ló gbàgbé ẹ̀sìn mi lọ́wọ́, ọkàn fi ń ṣe fíìmù ni. Tọ́ì lásán ni. Àdìsá, ilé yóò ìbọn gangan leléyìí tí mò ń wò yìí o mo gbé dání ìbọn gangan ni. Ah, ah. láì ṣọlọ́pàá ibo mo ti fẹ́ ríbọn sẹ́yìn dábọ̀ mọ́ ni. Ah, ẹni tútù ló máa ń pè bá ti dẹ̀ gbé dání mo rí kó tútù kó tútù. fẹ́ẹ̀kì lásán ni ok ẹ jẹ́ kí n yí fún yín wò. máyì máyì fẹ́ẹ̀kì ni ẹgbẹ́ mi. máyì máyì máyì máyì o ṣe máyì ẹ jẹ́ ká lọ jẹun ẹ jẹ́ ká lọ jẹun. màámi. Mami, kí ló dé? ẹ̀jẹun yẹn ni mo ń díẹ̀ díẹ̀ kó lọ́nà. ẹ má sọ fún mi pé nǹkan tẹ rí inú yàrá mi yẹn ló ṣe ń bá yín lẹ́rù. pẹ̀lú gbogbo àlàyé tí mo ṣe fún yín ṣé ẹ gbà mí gbọ́ ni. gbẹ̀ẹ́dùn gbẹ̀ẹ́dùn kọ́ ṣá má jẹ́ àbí jàǹdùkú lọ́mọ ni má jẹ́ àbáwọn bólè lọ́mọ ká má bí gbé wiri lọ́mọ o ọmọ tó máa máa gbébọn ọlọ́run ní jẹ́ àbáwọn bí ọlọ́run níṣẹ́ ló lè ò dẹ̀ ní báwọn gbébọn. ẹ jẹun ẹ jẹun ẹ jẹun. mo máa jẹ ẹ mọ. mo máa fẹ́ èmi kọ́ ni mo pa Bẹ́wàjí text message tó sẹ́ẹ̀dì sí mi ó ló jẹ́ kí n lọ sílé ẹ̀ mọ́ Bẹ́wàjí ṣubú ni fúnra ẹ̀ ló ṣubú tó forí gbá. mo mọ̀ pé o lè pa mo mọ̀ pé ó pààyàn rí even your extra useful days you never move with bad gangs mo mọ̀ iṣẹ́ wọn ló pa. But I know that God will avenge for me. I don't like this place. <laughs> Get me out of here. I don't like this place. We will get you out of here. Mo sọ fún lórí ẹbí. Wọ́n lè ní kí n fọkàn mi You'll be out of here by the grace of God. Torí pé mo ṣe wà yìí, jẹ́jẹ́ ló ń lọ́lé ayé ẹ̀. Ní ìmọ̀rú ilé ìrírò ilé ìrí, ẹ fi ilé ìṣìbó yìí bá mi sọ̀rọ̀ lọ́wọ́. Ah! Ọládé, please, ẹ jẹ́ máa fún un lọ́gbọ́ ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ jẹ́ kó bá mi ọ̀ oh, Fọládé. Yes. Come in. Ẹ wọlé wọlé. Ẹ ẹ jókòó. Ẹ jókòó ìṣòro mi yóò jẹ́ kí kéèsì ìjọ di kóòtù ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ fún yín bó ṣe wà yẹn bọ́ládé ò lè pẹ̀lú yẹn níbi tó fẹ́ gba odidi he's a very calm boy even invest kò dọ́wọ́ ẹ̀wọ̀ rí mi ò mọ̀ pé mi school pé ó jà ìṣàánú mi. àmàdá ah, ẹ má kunlẹ̀ ẹ jẹ́ kí n sọ ẹ nílò náà jìde ẹ jìde ti kọjá mo bú bẹ ṣe ń sọ yé àti gbọ́tọ̀ tó àti gbọ́tọ̀ sí ọ̀rọ̀ yìí ti wà nílé ẹjọ́ ṣó yé yín kẹ́ farabalẹ̀ kẹ́ gbàdúrà kan dájọ́ yẹn bó ṣe yẹ kán dá kò jù bẹ́ẹ̀ lọ kò pé ká ṣe nǹkan kan bì ó ti kọjá bẹ́ẹ̀. ọ̀làdé ò lè pa mẹ́wàá jù ó lè jọ ṣe kékeré ni kí ló fẹ́ pa fún. ẹ wo ẹ lọ gẹ́ẹ̀tì good lawyer. ẹ wo ìyá ẹ̀gbọ́n ẹni pẹ̀lú ẹ̀jíjọ ṣe kékeré. ah you're welcome madam ẹ take it easy ẹ just scandal. down ẹ náà jókòó. ọlọ́run fi bẹ́ẹ̀ jọ. ó pa mí lọ́mọ kí ni mo ṣe fún ẹ mo rí nígbà kí ni mo ṣe fún wa tó mọ ẹ. tó gbogbo bí mo ṣe wà lamẹ́ríkà ti máa ń pè é yẹn òun máa sọ fún mi pé ah, ọmọ mi ni wọ́n o mo ti ń tọ́ wọn papọ̀ má wọrí kò sí problem kó má lè pa mí lọ́mọ kó má lè pa mí lọ́mọ. madam take it easy ẹwọ ẹló madam ẹwọ ẹ take it easy ṣe é ṣe ẹ jẹ́ ká mú kinní pẹ̀lú sùúrù. listen ọmọ yìí ti pa ọmọ mi òun náà máa kú ni o àjọ máa wà bákan náà ni o ò lè sọ mi dáná rí burúkú I don't even have any business with you. Yes, ma'am. You're the one in charge, right? Very well. I'm the DP of the station. are the DP yeah. of the station. Yes, yes. Yeah. I don't have anything to discuss with her. I want you to charge her son to court. And I want him to be sentenced immediately. I don't want us to flog this. No preferences, nothing. Well, he needs to be sentenced. Ẹ gbà mí lọ́gbọ́n. Madam, you Madam, take it easy now. You don't know how to do this. It's all right. Madam Elima, Elima, it's okay. Ẹ má worry. Everything is all right, madam. Ẹ má worry. Ẹ má worry, madam. It's okay. Oh. Ẹ ṣe gbọ́, madam. Ẹ pẹ̀lẹ́. Ẹ madam, mo máa fẹ́ gbọ́ tèmi náà, but ẹ ó yé Oh Ẹ ṣe gbọ́, ma. Ẹ ó yé madam. Thank you very much. Bẹ́ẹ̀ ni ẹlòmíì fẹ́ wọlé. Ẹ ṣe gbọ́ thank you very much ma. Eh, ẹ nínú nínú ẹni máa lọ a ti sọ ohun tá a fẹ́ sọ ẹ bá wọn á get to you ẹ bá wọn ipo. The only thing we need is uh, having the rightful information to help us fight this case. Madam mm? Akwila Gbero alone very soon. Ọmọ yìí máa padà sí nílé. We don't have much to worry. I know, I know, I know. I know it's okay. Um, um, it's okay. Um, I will go check him out, you know, and have uh, one or two words with him. I'll call you. It's no problem. It's no problem. Actually. But message ẹ already phone me. We kàn rush kúrò office today, straight to her place so you suffer anybody. What about the text message? Do you, do you still have it? Nígbà tí màá fi dọ́dọ̀ ẹ̀, tí mo rí pé ó ń play pranks ní like she was just joking, ọ̀fẹ́ kí n wá ni, inú bí mi, mo delete message yẹn, mo delete number yẹn, mo block ẹ everywhere. I don't, I don't have it. So, Bolade. Yeah. Saying, no one knew you were going to a place. Oh. Oh, then they message more. Yes. Lawyer, you have to believe me. I did not kill her. Mi ò my mi ò lè pa Please help me. Get me out of this place, please. I believe you. Mm, but on this case, I need more proof. I do. to, to at least uh, help me uh, uh, fight to the end and improve. Um, àmọ́ màá fẹ́ kó o fi ọkàn balẹ̀ hmm? màá sa gbogbo ipá àti agbára hmm? but most importantly let's let's put it in the hands of God I assure you we will we will we will scale through you'll be out of here. And moreover, you have to be a man. Only that must Hello. Hello. Hello. egun yóò lè sì ní kókókó àgbà tí ń dé sọ́dọ̀ ẹ̀yìn ọmọdé òbí náà gòkè lọ́wọ́ ìgbà wo ló lè tí òkè ṣé gbogbo tó going on here? What are you doing in my house? What I've only come yeah? to consult with you. How did you allow this woman, this model, come into my house? It oh. was. Moyin. Irun yìí ṣàpàyàn. Irun yìí ṣàpàyàn. Ó dàbí pé ẹ fẹ́ máa misunderstand wọn ni. N tó ṣẹlẹ̀ ni wípé wọ́n gbọ́ ti ọmọ wọ́n wà ní káwọn wá bá a kẹ́dùn kódà ìgbà tí wọ́n sọ gbogbo ẹ̀ tí ọ̀dọ̀ mọ̀ràn ìmọ̀ràn wọn ní ọ̀rẹ́ àtijọ́njọ́ ti jọ ọ̀rẹ́ ìgbà kékeré làwọn méjèèjì àmọ́ ẹ rẹ̀ ní sì kejì ara yín láti gbà tí ń dà wà lónìí àwọn á máa kàn sólà yín lọ èyí ni mo fi ní ọwọ́ Please, I've come to commiserate with you and at the same time to beg you that. Kò ní dáa fún mi. Kò dẹ̀ ní dáa. You know, I'd always known that you were a whacked up woman. But you see, this one you're doing, it beats all my imagination. Totally. What are you saying? So, ọmọ tiẹ̀, ó pa èmi ní My only child, just one. And you're here doing what I don't even know what to call what you're doing. Listen, there's no sentiment in this. Ọmọ ẹ, ó ti pa ọmọ mi. Ó ti di And then we remain one one. Ó So, èèyàn pa mí lọ́mọ tán kò sílẹ̀kùn fún kó wá pa mí àbí ẹ ti jọ ẹ ti jọ gbìmọ̀ pọ̀ nísàlẹ̀ kó wá pa mí right. You're about to lose your job if this woman doesn't leave this house. If she doesn't leave this house right now, just know you're doomed. Okay? Jesus. Ẹ má bínú mà. Mo bẹ̀ mo bẹ̀lẹ̀ da yín o. Mo bẹ̀lẹ̀ da ọmọ tó kú pàápàá o. Ẹ má bínú. Ẹ gbọ́. Ẹ kílà. Oh my God. Kílà. Kí ló ń jẹ bẹ́ẹ̀? Aya Zazasi. Ẹ. Ẹyin ẹyin búbo mi scam lọ́ba lọ́la yín gẹ́gẹ́ ni scam ẹ scam mi ẹ parọ́ tàn mí pé ẹ̀yin ọ̀rẹ́ àtijọ́ ń jọ ní àti ẹ̀yin níyà apààyàn ẹ̀yin níyà wèrè tó gùn bí okùn dóró ni tọ́wọ́ apọmọ ọmọ náà lé àyín kò sí wàhálà ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti jẹ lọ òun ti pàkan one zero ní ni ó ti jẹ lọ ọ wá gbá àwé lọ́dọ̀ wa àyín ni èmi náà wà á mú yín níbi tẹ́ wà yín nìsín nìsín wọ́n gbá àwé fún yín wọ́n pa yín yóò di wánwà nǹkan wá wá sí òmù yín bẹ nì ń pa ìyára ìyá ìyá yín ń pa bàbá ńlá kù bàbá yín ń pa gbogbo àwọn tó súnmọ́ yín pátápátá ń pa ara yín wọ́n lè pa yá yín méjèèjì tí ń jó ní olórí ibú ni tẹ̀sán yẹn ní gbòǹgbò ajá lè sáré tí yóò jẹ ni ẹ̀wọ̀n bí wọ́n ti rí kókókókó ní ìjẹ yín mà. olúwa mi tá a bá wo ọ̀rọ̀ yìí dáadáa gbogbo wa la máa rí wípé kò sí ìdí kan tàbí méjì tí oníbàárà mi á fi ṣekú pa omidan Bẹ́wàjí ìwádìí fi jẹ́ kó yé wa wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ láti pínníṣín ni omidan Bẹ́wàjí àti oníbàárà mi kódà kò rí kò sùn ni ìyá àwọn méjèèjì olúwa mi lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ibiṣẹ́ ni oníbàárà mi wà tó ti gba àtẹ̀jíṣẹ́ èyí tó bani lẹ́rù láti ọ̀dọ̀ olóògbé Bẹ́wàjì èló mú oníbàárà mi sáré lọ sílé wọn ìgbà tó débẹ̀ lórí wípé olóògbé Bẹ́wàjí kàn bá dà para ni péré ló ń ṣe nígbà náà ni oníbàárà mi kúrò ní ilé wọn bẹ́ẹ̀ sì ni omidan Bẹ́wàjí tó sáré tẹ̀lé oníbàárà mi lẹ́gbàá náà ló yọ ṣubú tó dẹ̀ forí gbá olúwa mi oníbàárà mi jẹ́ oníwà tútù bí àdàbà kó lápọ̀n kó lè dá èrà pa débi tó ti máa mú ẹ̀mí èèyàn lọ kò sí nǹkan kan tí oníbàárà mi ń fọjọ́ ayé ẹ̀ ṣe ju pé kó ṣiṣẹ́ lọ kó lọ iṣẹ́ láàárọ̀ kó dé nírọ̀lẹ́ ojoojúmọ́ ni oníbàárà mi ń gbájúmọ́ṣẹ́. objection my lord. objection sustained. olúwa mi mo fẹ́ kí gbogbo wa mọ̀ wípé kò sí apààyàn kankan tí a máa ń kọ síwájú orí ẹ̀ kódà adigunjalè pẹ̀lú amóluwa mi mo fẹ́ kẹ́ ẹ gbà mí láàyè kí n pe èèyàn kan tó ṣe kókó sí ẹjọ́ tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ ti máa gbọ́ ẹ dáadáa mo fẹ́ pe ẹlẹ́rìí kan kó wá jẹ́rìí sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn bẹ́ẹ̀ ni olúwa mi. ṣé ẹlẹ́rìí yìí ṣó wà ní kóòtù yìí báyìí. bẹ́ẹ̀ ni olúwa mi. Um, okay go ahead. ọ̀gbẹ́ni Lamidi ó ta kókó. ẹ̀ ẹ̀ wá ní olúwa mi o. ọ̀gbẹ́ni Lámídì ṣé mùsùlùmí ni yín ni àbẹ́lẹ́sìn ìgbàgbọ́. kìrìsìtẹ́nì ni mí òdodo. ẹ gbọ́wọ́ yín síbí ẹ máa wí tẹ̀lé mi èmi ẹ dárúkọ yín. èmi Lámídì Sunday alias ọ̀tà kókó. gbogbo ohun tí màá sọ níwájú ilé ẹjọ́ lónìí. gbogbo ohun tí wọ́n sọ níwájú ilé lónìí. òtítọ́ ni. òtítọ́ ni ó jẹ́. mi ò dẹ̀ ní fi igbá kan bọ̀ nínú. ìní fi ẹyọ kan báyìí kí n fi bá kan kí n fi bọ̀ kan náà kí olúwa kó ràn mí lọ́wọ́. ọlọ́run kó ràn mí lọ́wọ́ àmín má sì sọ. ọ̀gbẹ́ni Lámídì Ọ̀tàkókó a fẹ́ kí ẹ sọ fún wa ní ilé ẹjọ́ yìí nǹkan tí ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ nínú ọdún tí a wà yìí. ní ọjọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí jẹ́jẹ́jẹ́jẹ́ mi ń lèmi wà lẹ́nu géètì gẹ́gẹ́ bí security ilé àwọn bẹ́wàjì níṣẹ́ tèmi gbà ṣàdédé náà yàrá mi ni mo ti gbọ́ gbàgbàgbàgbà kódà ẹni ní ọ̀tẹ́ bẹ́ẹ̀ ah kí ló ṣẹlẹ̀ dáre tí mo sílẹ̀kùn báyìí ẹni tí mo rí rẹ̀ gbà lọ́rọ́ mi kúrò lójú ọ̀nà bẹ́wàjìdà bẹ́wàjìdà bẹ́wàjìdà àà tí ẹ ṣe sùúrù jẹ́ ń sáàsì ẹ̀ irọ́ ni kò gbà àfi lẹ́ ó dòkè èmi ń wò pé tọ̀ ńgbà tó bá ṣe tẹ́ tó bá jáde ó wàá bí mi náà ní pòsíṣẹ̀ tí mo wà pé tọ nígbà tó ti ń ẹ tó fi wọlé ò ní fara yọ àtàláfíà ò ní fi jáde padà ní tèmi dúró dè ní. kò pẹ́ kò jìnà síra wọn ni n bá lókè láà kí ló ń ṣẹlẹ̀ n bá yọ itikẹ́ itikẹ́ itikẹ́ ó dòkè nígbà tí wọ́n dòkè ẹ lóòótọ́ olúwa mi kò mú lọ́sẹ̀ mọ́giri gbáà ẹni náà kọ̀kọ̀ kú ó tún fún jẹ lẹ́lẹ́kejì gbọ́là objection my lord objection overruled lẹ́jẹ́ bá ń tu ní bàbá ọmọ ọlọmọ èèyàn kan ló bì parí bá ti ẹjẹ nígbà mọ́ fún lọ́rùn èmi náà wá méjì sẹ́yìn kó má di pé yóò fẹ́ mi náà lọ́rùn tí ní lè rẹ́jọ́ rò lọ́jọ́ tèmi kò jẹ́ gẹ́gẹ́ bí ohun tí mo mọ òun lọ pa bẹ́wà yìí mo bá lọ́wọ́ ẹ̀ báyìí òun lọ pa. ọ̀gbẹ́ni ó ta kókó ṣé ó ní àfikún àbí àyọkúrò nínú gbogbo àlàyé tẹ́ ẹ ṣe yìí. ọ̀la àfikún bẹ́ẹ̀ ni ọ̀la àyọkúrò ju wípé òun lọ pa bẹ́wà yìí lọ is a criminal. olúwa mi pẹ̀lú àlàyé tí ọ̀gbẹ́ni ó ta kókó ṣe máa rọ ilé ẹjọ́ yìí kí wọ́n dá ẹjọ́ yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ọ̀gbẹ́ni ó ta kókó padà sórí ìjókòó ẹ. ẹ ṣeun sir. lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò méjèèjì àti ẹ̀rí tó wà níwájú mi báyìí ẹ mo sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún tá a Uh, everything in the law should take its course in this case. And like them, everything is in order. Wrong, you say? Yeah. Just look at my They've tendered their case. You are not in yes. lábẹ́ ọ̀run yìí mo ní kó dá lórí kéèsì yìí mo máa bá ẹ kanlẹ̀ ṣé bọ́mọ ẹ ti pa mí lọ́mọ wọ́n wá ràn lọ sẹ́wọ̀n òun náà wá kú àáwájọ wà bákan náà. ṣo ní ni ẹni ṣo ní ni ẹni Leave my hand alone! You don't leave me alone! Leave me alone! What audacity! Rubbish! With, the court premises. What audacity? what effrontery! You are supposed to be a lady for me! It is wrong! How dare you it is wrong. harass a woman in the court of law you know it is highly prohibited. What you have done is highly prohibited. No, no, no. Are you telling me it's within your jurisdiction? What you did for trying to give what audacity? No. A threat to life. You did to a woman. You are supposed to get your testify. You talk to your own client. Talk to your client. Be what? Talk to your client. Excuse me. Talk to your client. ẹ̀yin ẹwọ ẹjọ́ tèmi rò ń lọ bí mo ti rò tí lọ́ọ̀yà àti George tí wọ́n gbọ́ yé kéékèé tí wọ́n ti dọ̀ ọmọ yìí ti sẹ̀ wọ́n gbére ah! olórí burúkú olórí burúkú ọ̀pọ̀ láti bí ìbá tiẹ̀ ní sọ̀rọ̀ kì í ṣe bí irú tiẹ̀ wo wọ́n tún àrìlú lọ bó ṣe wà ní. ìjọ náà ẹ fi mí lẹ̀ bá jà ń bì. lábọ̀ ẹ ẹ lè máa dá new science ló ní tọ́sọ new science new science lélẹ̀ ẹ gbọ́dọ̀ gbogbo ẹ̀ ní kó múlẹ̀ yẹn gbogbo ẹ̀ we will fight this case to the last and the law will take its course adequately kò ní wọn ò ní dá ẹjẹ kankan láti sọ kò lọ sí ìdí ìbáwò fákẹ́tọ̀ wẹ̀ ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ máa lọ. welcome, sir. I need a room. Okay, our standard is 15k, so 6 is fine. Standard is fine. bàbá ah, ẹni sùúrù jàre ara yín dẹ̀ ń gbọ̀n ẹ jẹ́ kí n jẹun náà ebi ń pa mí mo kó eré wá fún yín lé nìyẹn tí n bá jẹun tán báyìí máa bá yín ṣe àwọn bàbá eré kan ah, kékeré eh? ṣe fún ẹ̀hún tí wọ́n ṣe fún ẹ. <laughs> Eh, mo ẹ̀ṣẹ̀ máa ṣe bọ̀rọ̀ ẹni sùúrù ẹ jẹ́ kí n jẹun tán náà mo kó eré wá ni eré gidi eré gidi ah, ojú mi máa bó léèrè máa ṣe gbogbo kiri yẹn fún yín ẹ jẹ́ kí n jẹun ẹ jẹ́ kí n jẹun ẹ jẹ́ kí n jẹun. Please there. Eh, Ẹ̀wẹ̀ ní sùúrù oúnjẹ ní lọ́gbẹ́dẹ́. Come in! The door is open. O sì léwọ̀ ní alùbírì. Ah, bro, ẹ ti ṣe yàrá wọ̀ náà. The next room. Go to the next room. Yeah. Subhanallah. Subhanallah. Yeah. Yeah. Yeah. Subhanallah, brother. I beg. Ah! wife believe one smart ṣá o oh, baby. what you will gbogbo report them? mú wá lórí ọ̀rọ̀ ọ̀gbọ́n but your best is not enough. so mo fẹ́ kí ìwọ àtàwọn tíìmù ẹ̀ kẹ́sì kí kini, kẹ́sì ṣe takuntakun mo fẹ́ rí bọ̀bọ̀ boy direct and live wọ́n ṣe kó bóyá ó kù díẹ̀ káàtó. are you with me? yes sir a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ as a matter of fact sà èmi àtàwọn team mi à ń try láti strategize at least ká mọ bá ṣe lè expand cctv footage because i need láti get identity we are almost there sir. if there is anything tẹ́ fẹ́ kí be support yín anytime tó wá wù kẹ́ pè lóru lọ́sàn máa wá pẹ̀lú yín bọ̀bọ̀ ìgbẹ́kẹ̀ mi fún mi red handed kí n rí báyìí mo fẹ́ mọ̀ bóyá ọmọ èèyàn ni o bóyá ẹranko ni mo fẹ́ rí one on one. I'll do just that. Are you with me? Yes, yes sir. sir. I'll follow out. Thank you, right, sir. sir. ìdájọ́ mi nìyí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti ẹ̀rí tí ó wà níwájú ilé ẹjọ́ yìí lórí ẹ̀sùn apànìyàn tí wọ́n fi kàn ẹ́ ìwà arákùnrin Bọ́ládé Ajíṣafẹ́ ilé-ẹjọ́ yìí fi ẹ́ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. àgbo tó tàdí mẹ́yìn àgbo tó tàdí mẹ́yìn bàbá rẹ̀ ọmọ wa. alára o ẹ̀kẹ́ o ẹ̀kẹ́ o. ẹ jọ ẹ ní ìdí láti ṣèrànlọ́wọ́ kan fún wa ẹ bá wa gẹ́tì bẹ́ẹ̀ láàbò tó ẹjọ́ bí pa iṣẹ́ ẹ̀ tó àmì ìṣèlú nàbí bá bẹ́ẹ̀ gbàgbọ́ tí ò lè ra bẹ́ẹ̀ tó bọ́ mọ̀ bàdà mi àmàjọ wà máa ní bàdà mi bàdí mi màá ní ẹ̀. ẹsẹ̀ ní sùúrù ẹgbẹ́ ẹ̀jẹ̀ wọlé wọn bá pè wọ́n máa gbé bẹ́ẹ̀dà tó lu wa tó ní ètò ìjẹ́ bá pè wọ́n kọ́ gbé bẹ́ẹ̀dà tó lu wa fún wa bí pa wa wẹ́ kọ́ ẹ̀. Gbogbo ní, mo ti bá gbogbo bàbá ebi ń pa ẹ̀mí o kí ló ń ṣẹlẹ̀. pẹ́tù báyìí náà tẹ̀lé kí wàá lè tẹ̀lé yìí náà láàyè. silence. eléyìí ló ń wò báyìí. ages new power. àwọn bó ṣe wò bí one naira akọ́gbọ́n. àjẹ́ ẹ̀mí ló ti jẹ́ kí ẹ̀sẹ̀ àbá àbá dídé. Wà ló ń dúdà ọ̀dà bọ̀ yìí di ọ sínú ọ̀. ti wá yí ẹ ń sìn anytime tó bá ti rí mi ń sìn ṣó tí mo bó ṣe wọn máa kí mi ń sìn má jẹ́ kó sọ fún ẹ mọ́ ń sìn kó tó mọ̀ pé yẹ kó ká ọ sókè àbí kó kúnlẹ̀ tó bá fẹ́ kí mi káàbọ̀ sílé aláyọ̀ my name na Don the Killer and for here where you dey so eh, you no need spoon to chop slap o oh. if you do anyhow you go chop slap anyhow person wey naked no dey chook hand for pocket o oh. na person wey never see problem dey use english dey pray na girl wey never see problem dey run dey hold im breast o. Oh. say native doctor go london no mean say e go dey speak english o. nísìnyí tí mò ń gbìyànjú àti sọ fún ẹ sí ni pé ibi to wà ilé kú ilé ikú ni wọ́n ti máa ń jẹ́wọ́ àrùn sórí nǹkan tí ìyá àti bàbá ẹ̀ ò kọ́ ẹ láti ilé ibi tó wà yìí ni wọ́n ti máa kọ́ èmi ní pẹ̀sìdó gbogbo ibi tó wà yìí. tìṣe wá jẹ́ pẹ̀sìdó níbi tí ń wà yìí sẹ́kù sọmọ tó lè chẹ́ẹ̀kì mi àwọn wọ́dà gan ò lè chẹ́ẹ̀kì mi wọ́n fi mí lẹ̀ sáyè mi ni. kí ló orúkọ ẹ kí ló gbé ẹ débí. àkóbá ló gbé ẹ débí. àkóbá èèyàn tó bá ti wà ní prison ṣó ti yẹ ń sìn náà ni wọ́n máa ń sọ ń sìn pé kò mọ́wọ́ kò mẹsẹ̀ ló gbọ́n débi ń sìn bọ̀ mi ti wà á ti jẹ́ pẹ̀sìdó yìí nǹkan tí ń ṣe tó gbé mi débi ń sìn mo mọ̀ ń sìn tọ́ba dẹ̀ tún fi mí lẹ̀ òun náà ni mo tún máa tún ṣe ń sìn ìdí tọ́nà ṣe fẹ́ fi mí lẹ̀ nìyẹn. ẹ̀yin máa tì mí nǹkan tẹ́ máa ṣe fún lélẹ́yìí ẹ má nà púpọ̀ o bọ̀ ẹ nà fún two minutes kó kàn yín. gbà ó sáyé lọ́hùn mo gbé fún ẹ àfàṣe eléyìí bíi ti aná tó fún mi yẹn eléyìí lè ju tàná lọ o tàná ò mọ̀ tẹ́ni o kó mọ̀ kó tó máa ṣe o. ṣobílù pé láti àná yẹn tó kẹ́ ò tí ì lọ́ọ́ ṣì wà létí náà ìgbà tí mo ṣe kíní mo ṣe kejì mo ṣe kẹta mo ṣe ẹlẹ́ẹ̀kan báyìí ó ń bẹ̀rù ẹ méjì kan. ó ṣe kíní ó ṣe kejì ó ṣe kẹta ó wọlé lulẹ̀ aláìmọ olúlẹ̀ wọlé. àníkì àràbàdàbàdàbà ráàlì. mo bá mo bá lọ pé òòrè yàn sí. ọwọ́ àrùn òye wa ń bẹ máa fọ. onílẹ̀ alájà ẹ wà ń bẹ. Ah, alájà. ó sì lọ. wèrè wèrè làwọn eléyìí jẹ́ kí n máa lọ tọ́ọ̀gì ni wọ́n. mo wá mo wá. kí lè sọ́ọ̀sì. tọ́ọ̀gì ni ẹ. kí lè sọ́ọ̀sì. tọ́ọ̀gì ni ẹ. wèrè olóòfò ìyá ò ní gba ṣéńjì. àwọn fámìlì bàbá ẹ̀ tọ́ọ̀gì tọ́mọkùnrin ò ní sùn rẹ̀ ọmọdé sọ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ gbẹ́jà káàdì. à ń jẹ tọ́jú lójú ẹ̀ báyìí. ẹgbẹ́ sọ lẹ́kọ̀ọ́ wà á rábìtì bọ́ sí bíbá ẹ̀. kí ló sọ lórúkọ ń ṣe rábìtì. àníkì àníkì mi láìkí ẹ o ó rọ pé mo ti máa ń wọ̀n pé ẹ má máa pè mí rábìtì ráàdì àlórúkọ mi ráàdì àti ṣúgà gẹ̀ kẹ́tì máa gbọ́ sẹ́tì iṣẹ́ ìṣèrè àti rábìtì àbí kọ́lọ́ má fi kàn wọ́n ẹ̀. arúgbó ló bẹ̀rẹ̀. kò dẹ̀ mọ rí pé o sọ fún pé kó porúkọ ẹ porúkọ ẹ porúkọ ẹ kájú ẹ kájú ẹ kájú ẹ. wà kọ́sọ́mà ẹ̀ kọ́sọ́mà ẹ̀ dáadáa tó máa ń wá sí bíbá ẹ̀ sojì kí ló ṣẹlẹ̀ mi ò rí lẹ́nu jọ́ mẹ́ta yìí ẹ̀ṣọ́ pé ta ló pé. ẹ̀ẹ́dùn ẹ̀ẹ́sọ̀jẹ̀ ẹ̀ẹ́sọ̀jẹ̀ wálé ẹ̀ẹ́dùn next time tó bá dìde ìṣẹ́jú kan fún un nígbà tí ìṣepọ̀ ti kú èwo làbọ̀rọ̀ dìde irú àwọn ọmọ yìí. soj tẹ̀ rí yẹn ẹni tẹ́ bèrè èèyàn ńlá ni ó pọ̀ gan soj èbètò àyè tó bá dé ìyá yín ẹ bá máa gbọ́ fígù tó máa jẹ mí ní two hundred soj bá sọ five bè ni ṣé àyè sọ ah, ọ̀rẹ́ olówó owó tó yóò ní èèyàn ṣé sọ ni. <laughs> àwọn ará nílẹ̀ lọ́bẹ̀ẹ́ ló ń bọ̀ àbọ̀wọ̀ lẹ̀. ilẹ̀ ẹ̀ kúdà. ẹ ó yá jẹ́ kí n bí ẹ débẹ̀ bó ṣẹlẹ̀ ọkọ ni pé àtàbí èèyàn tèmi gangan ló kó ṣẹlẹ̀ jẹ ó lóun fẹ́ mẹnu ẹ̀ ó lóun fẹ́ débẹ̀ ó lóun fẹ́ mọ nǹkan tó wà nínú jíìnì ẹ̀ sòdì. mo fẹ́ rọpò mo fẹ́ kọ́ dùn rẹ̀. ẹ dúró dúró lómi ò gbọ́ nǹkan kan mo sọ pé àlàbá wo gangan. ṣé àlàbá pọ̀ lábà yìí ni àlàbá mélòó ló mọ̀ láyé ẹ̀ sọ́dọ̀ kéré ni àlàbá mẹ́mọ̀ ẹ̀ sòdì. ẹ ẹ wá jẹ́ gbé nílé ẹsùn lè dẹ́yẹ̀ wò yẹn mò ń ṣèyàn lásán èèyàn jankan-jankan nú ayé ni tẹ́fà dẹ̀ mọ̀ pé fẹ́ bí ìṣó fẹ́ fẹ́ wà pẹ̀lú ẹ̀ ẹ̀ máa kọ́kọ́ rí èmi rálì à àti pé ẹsùn lè dẹ́yẹ̀ wò yẹn ẹsùn lè ń ṣèyàn tẹ́ lè gbà ẹ̀ lè gbà ta rẹ̀ láyé mi ní fún yín ṣáàṣì kẹ̀. kí ló ń ṣe gẹ́ ìgbẹ́ náà ń ṣe blàblà bí ọmọ ìyá mi wà àlàbá ló fẹ́ lu lúdù ẹ̀ abẹ́mọ̀ bóyá lúdù ẹ̀ máa da double six àbí kò ní jẹ́ kó jẹ́ kó da triple jẹ́ kó da triple ìyẹ́lẹ̀ láìka àwọn tó ga àwọn tó ga ẹ kí ni wọ́n máa ń ga gan-an. àní ìtọ́jú wọn kọ́ kẹ́sọ̀ dé níbí mo kàn wò pé a fèrè wo rèé bàbá yẹn bọ̀ máa ṣe dáadáa bí mo ṣe fẹ́ ṣe. náà kò lè ṣe irú ìwọ yìí. ọṣọ́ fọ ni ọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ òun ń kọ́. Hmm. Ah. ẹ ó dáa tẹ nọ́mbà ẹ tẹ sí bíbá ah, ẹ. òní nọ́mbà èmi òní nọ́mbà ẹ sọ tiẹ̀ ẹ sílẹ̀ bàbá mi ò lè wí nọ́mbà. tẹ sílẹ̀ ẹ bí wọ́n tún bá lọ sí òní nọ́mbà ẹ bẹ́ẹ̀ máa gbà bẹ́ẹ̀ máa. ọ̀gbẹ́ni bọ́ládé ajíṣafẹ́. a ó pàdé lẹ́sẹ̀ Jésù ibi tí a kò ní yà a ó ríra wa a ó ríra wa o. a ó yọ̀ mọ́ra wa. Jésù ni yóò ṣàlágàgbọ́. a ó pàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní ara wa a ó ríra wa a wa o a ó wa. Yeah. a ó pàdé lẹ́sẹ̀ Jésù a ó pàdé bí tí a kò ní yára wa e, a ó ríra wa a ó mọ́ra wa Jésù ni yóò sa alága ṣe ti rí i pé ayé lọjà ọ̀run nílé báyìí akọ̀wá ná ọjà láyé ni ibi tí a ó padà sí leléyìí torí oh, ẹ jẹ́ kí a ṣe rere torí èmi kọ́ torí ọ̀la ni ènìyàn tí a bí bí a ṣe bí ìwọ bí a ṣe bí èmi tó délé ayé tó bí ọmọ tó ṣe rere láyé òun ládìí tá a gbé sí ibi tá a gbé sí yìí nǹkan tí a bá ṣe sílẹ̀ nǹkan tí ìyá yìí tó ṣe sílẹ̀ báyìí òun là ó máa rántí pé ìgbà tí ó wà láyé nǹkan báyìí ló ṣe ìgbà tó wà láyé nǹkan báyìí ló ṣe ó ti dìtàn báyìí o wọn ó máa béèrè lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe ṣayé ẹ̀ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀ kí ọlọ́run kó bá wa dárí sí wọn kí ọlọ́run kó bá wa dárí ẹ ti ẹ ti wọ́n mú. ọlọ́dún ọlọ́dún Come on! kò ní yálẹ̀ ẹnì kankan kò ní yálẹ̀ ẹnì kankan wá yẹ ẹnì yálẹ̀ ẹnì kankan. orí ẹkún iná ló sì wà. ọkùnrin ní ẹ̀nà akọ́gi àwọn èèyàn òkè máa ń ṣe oje tó bá sọ pé tí ẹ̀pọ̀ tó bá rí tẹ̀lómi wá rí pípa bá ń bá rí nítorí náà ṣára gírí dúró dédé má bẹ̀rù má fún fẹ́ anybody kò sí nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé tí ò ti ṣẹlẹ̀ rí. dídọ̀. how far. everything land. má ṣeré má fọ obì ẹ máa gbó. mo jèrè ẹ. síbi tí dáhùn sí o ìdánlọ everywhere ọjà yìí èmi àti ẹlájọ máa ṣá sára ṣorí tó bá ti ṣá ilé ìsára ó máa máa bì happy ni wàá gbàgbé gbogbo nǹkan tó ń ṣe ẹ́ pátápátá ara àwọn nǹkan tí ẹ fẹ́ já ẹ nìyẹn. bóyá ara ló wà nínú àbá náà. ee suma ṣé wọn ò tí ì sọ fún ẹ ni àbí wọn ò tí wàá kéde fún yín bí bàbá seven days lá fún yín tẹ̀mí kúrò gbogbo pọ́pátì kọ̀ lórí bíbà. olúwa ló ní ilẹ̀ olúwa ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ṣé olúwa ni ìrẹ. wà ó dàgbà lórí burúkú ní yàrá ìyá ìwà ni wọn pọ̀ ní wọn wà lé òjò tí wọn lọ kọ yẹn kọ ẹ gbà mí torí ọlọ́wọ́ wà olórí burúkú ọ̀rọ̀ sẹ́wọ̀n sara wọn ni sọ́ọ̀mù ah, ah. wàṣẹ́rẹ́ ni á lè pẹ́pẹ́ wúlẹ̀ síbẹ̀ ó yá ó yá ó yá kékulé kó gbọ́ kó seven days, òun la fún yín kúrò lórí ilẹ̀ yìí torí kí ni àwa ti take over. Hmm. ẹ má bínú mà ẹ má bínú sà ẹni tó ní bíbáyìí náà ló fún wa láyè pé ká máa lọ sí. ẹ padà wá bí after seven days tẹ̀sí wàá mi a máa píríkì ìyá yín bímọ. bẹ́ẹ̀ni sẹ́fún ìyá yóò gbóòórùn ẹ fi wọ́n lẹ̀. ókè ẹ̀gbọ́n àpapọ̀. ìjọ ìyá mi àti bàbá mi ẹjọ torí ọlọ́ ẹ fún mi lóṣù kan kí n lè fi palẹ̀ mọ́gun kan tó wà ń bí bàyẹ̀ ẹjọ ẹjọ. ṣé ẹ o ṣé ẹ rí o tó bá yá sí wàhálà ní kí n tún ti bẹ̀rẹ̀ ẹ wá ẹ̀jẹ̀ wà lójú mi o ah. ẹ̀jẹ̀ wà lójú mi o. sọ́dọ̀ ah. wà tẹ̀ ń ọ̀dà ọlọ́run ọba gba yan ni wa ọ̀dà àtà nìkan tó bá lọ́wọ́ inú ọ̀dà rárá ojú ká ní kí ìrànwọ́ ọkàn ló wà. bẹ́ẹ̀ni òní sọ fún ẹ ọlọ́run fún ẹ ní seven days tí ẹ wọlé lẹ́ẹ̀kan mo sọ pé olúwa ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ṣé wọ́n lolúwa ìrẹ́ ní ẹ̀kún rẹ̀ àwọn tó gbé bíbá ìfún yín ṣáwọn ní ẹ̀kún rẹ̀ one point seven days ó ń ṣàyọyọ àbí táwọn bá fún seven minutes tí o bá ṣe wọ ẹ ìwọ ọmọ gan dúró síbi kódà kan dúró síbi di next year tó o máa di next week àbí next week kan tẹ́lẹ̀ dé sí i tó o máa di next week tó o bá bá ẹ ń bí wà á ṣí ẹ kan máa ṣí ẹ wà á máa ṣe àwọn fámìlì rẹ. wà á wọ bí ìyá yín náà fẹ́ ti ta báíbù jù tolúwa ní mm. ìdàdẹ̀kùn rẹ̀ ká pé ní àbáwọn tó kọ́ òdẹ̀ kọ́ pé tẹ́lẹ̀ wà bẹ́ẹ̀ wẹ̀ àwọn oníkẹ́tẹ̀ ká orí ilẹ̀ yìí. kọ́rẹ́. tábà ṣe ń bí olúwa ò ní bí wà. kọ́rẹ́. tí ìyá yín bá ti ti kọjá ìyẹn yín a máa ṣe kó tí ò dá. wàhálà ìlànà kọ́lẹ́tù ọ̀nbà ẹ̀wọ̀n kúrò mí ìjọba ṣe mú bẹ́ẹ̀. Màmá ọ̀yẹ́ ká tẹ̀kọ̀ báwọn ilé iṣẹ́. If I were you, I would live in seven days. Seven days la fún yín. Yíyí màmá mú lọ. Seven days la fún yín o. Ó lè mọ̀ pé wọ́n ti bí náà. Dìde. Màmá mú kì í lọ. Ẹ ká máa tẹ̀ mú. Etí ẹ̀ mélòó. Sọ́mú kí mo sọ pé mo fún yín. Ó ti yí ẹ̀. Lọ́lẹ̀ mọ̀ pé àwọn ti wà àlàyé ṣòṣò mọ̀ ọmọ yìí bá ń lé kiri jàre. wà mo tó ń jẹ wá jọ rẹ gbà lọ ṣé kí lọ tòun kí wọn bá yín gba oúnjẹ mi sórí ẹ yìí ni. àbí kò fẹ́ àbí kò sórí ta ẹ ni sórí ṣé mi ló ń bá sọ̀rọ̀ tó ń fọwọ́ sórí kò lè rí já fún ẹ. ẹ kí ni ẹ ṣó lè bá mi jà ṣó fẹ́ bá mi jà. wo tó bá sọ̀rọ̀ máa jẹ́ kó mọ̀ ṣáfṣáf èyí ó jẹ́ jẹ́ bọ́sọ̀ kan dúró jẹ́ bọ́sọ̀ Thank you. ọmọ tó bá wojú òrùn aṣẹ́jú tírì bá ń sẹ̀ tójò bá ń rọ̀ ẹyẹkẹyẹ kì í ké ẹyẹkẹyẹ má ké mọ ẹyẹ àjẹgbòde mo rí gbogbo dán ẹ mo rí bó ṣe ń fò sókè mo rí bó ṣe ń ti gaza mo rí bó ṣe kó canvas sẹ́sẹ̀ ọmọ tó fọ́ ni mo láìkì ẹ gan-an gbó chẹ́ẹ̀kì ẹ̀ ó dẹ̀ lámọ́lẹ̀ lọ́wọ́ kan ṣọ́árí gbogbo bó ṣe ń ṣe yẹn ó jẹ́ kí n rántí nígà mi kan tó ti dolóògbé SOJ lórúkọ ẹ̀ látòní lọ SOJ lórúkọ tí máa máa pè ẹ́ tẹ́nibọ́dí máa máa pè ẹ́ wọ́n ní sẹ́kọ́ndì nǹkan máa dín ní ọmọ tó bá ṣe há ẹ pa. jẹ́rí sọ́ọ̀dì lọ́wọ́ mi ni àbí mo dìbọn mú hello ok ìgbà tí wọ́n á sọ pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ń sìn iṣẹ́ fẹ́ máa bá mi fà ń sìn ni ọmọ pé mi máa ń mẹ́kì píìsì ń sìn mo ní kò sí nǹkan kan mọ́ ń sìn ẹ gbójú ẹ ṣáà rí i pé everybody ti tutù lóòótọ́ làwọn èèyàn ń káwà kí n tó dé wọ́n ń sìn all station and settlement situation. àwọn ọlọ́jà bẹ́ẹ̀ wà lọ́jà àwọn ọlọ́jà àwọn ọlọ́jà mi ṣé àwọn ọlọ́jà sọ wá ní. ìdán jáde ìdájẹ́ o Ibrahim bẹ́ẹ̀ ni kò bá jọ sí mi ìdẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni mo kún mọ́ tí blood plate máa kó máa bá. wà á tẹ̀lé mi. tí ìbá gba ìṣòro kan àgbọ̀gbọ̀ kẹ́kẹ́ yìí fi sùn ìdájẹ́ ìgbàlẹ́ bẹ́ẹ̀. ẹ̀wà promotion lọ́fà ayọ̀ lọ́dún èmi o. Jami àti ìbọn lọ́fà. ṣé bá action film yẹn ṣe fẹ́ le tó tó máa níbẹ̀rẹ̀ tí wọ́n ní call the end báwọn tèmi ṣe máa ń sọ pé omi tá a bá bù sórí ilẹ̀ ló máa ṣàn padà wá tó máa rán ẹ níṣẹ́ kan tó bá ti dé ta tó bá ti dọ́dọ̀ bọ́ọ̀bì kó fún ní kínní kò sọ pé mi dán dì kìlà èmi á kilẹ̀ tó ń kilẹ̀ mọ́ mojó èmi á kilẹ̀ tó ń kilẹ̀ mẹ́nibọ́dì ó máa ti yé edé lẹ̀ kó ní mo ní kó gbé ẹ débẹ̀ kó ní mo ní ọmọ ọgbọ́n ni ẹ kọ́ lémi ni mo ní iṣẹ́ ètì ẹ. possible kó má yí ẹ̀ ń sìn nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún ẹ̀ ń sìn ni pé ó ti gbòmìnira ń sìn. dáadáa bí fífẹ́. come with me. ẹsùn òjò mo máa mí ìsì ẹ gan máa mí ìsì ẹ ó kọ́ dùn mí pé àwọn ìwọ̀n ti ń dá òṣùwọ̀n fún mi pé mo máa kúrò níbi mi ṣe máa wà níbí for life nìyẹn tó bá ti dé gbòòrò nu ayé tó ti ráwọn sọmọrí tó yàtọ̀ sí gàmàrí jẹ́ kó mọ̀ pé mi ni mo tírẹ̀nì yẹn o sọ fún wọn pé mi ni mo tírẹ̀nì yẹn o ọmọ má gbà fún wọn o sórí nínú ayé tá wà yóò ti yí ẹ orí ló gbé o èèyàn tó bá kálá tó dájú ni wọ́n máa ń respect yọ tó bá ti rí ẹ̀pọ̀ tútù bí omi àmù wọn ò ní respect wọn ò ní fẹ́ gbà fún ẹ o má gbà fún wọn ó yẹ wọ́n ti dé gbòòrò tó bá ti gbé wá gírígírí pé pàdé wọn gbàgbàrà ó yẹ ẹ́ sìn ibi tó bá ti gbọ́gbà yín gbogbogbò síbẹ̀ ó yẹ ibi tó bá ti dún kòkòkò jẹ́ kó wọn pé kakaka ó ti yẹ sọ fún wọn pé kakaka ìrókò ó yàtọ̀ sí koko àpáta o. sọ̀jọ̀ mo máa mí sí ẹ. Mr. Man, come with me mo máa mí sí ẹ gan soj. Hello. Dandan ṣé owó ìtú yọ ni. gbà lọ change tó padà wá sáìn ní fọ́ọ̀mù ẹ̀ ìjọba ti fi é sílẹ̀ sí tó Five oh one. Five oh one. Bọ́ládé Ajíṣọ̀fẹ́. ṣé wọ́n ní Bọ́ládé Ajíṣọ̀fẹ́ ni àbí mi ìmọ̀kan tí mò ń ṣe ni. My friend, Please take. Bọ́ládé Ajíṣọ̀fẹ́, please Lọ change aṣọ ẹ̀kọ́ padà wájọ kó wá sign clearance for me. Ó wà lára five email eh, tí ìjọba ní kí ká fi sílẹ̀. Wọ́n máa kàn sáyọ̀ clearance for me. Thank you. mo ń lọ sí nọ́mbà thirty four Ajayi Crescent ọ̀pọ̀ mi ò mi ò wá rí bẹ́ẹ̀ náà ni mo ti gba bíbá ẹbí ẹ̀mẹ́rin mo ti lọ mo ti bọ̀ mo ti lọ mi ò mi ò rí bẹ́ẹ̀. ibẹ̀ náà nìyí àfi ẹ bá mọ ibi tẹ́yìn lọ́gùn kan. ibi ìbàdàn làjàyè crescent ilé ńlá kan ni mò ń wá bọ̀ mi ò rí mo ti po ibi gan mi ì dẹ̀ rí bẹ́ẹ̀. ajẹ́pọ̀ ti pẹ́tẹ́ sí dádùúgbò ènìyàn ṣé gbogbo ilẹ̀ tẹ̀ ń wò yìí ìjọba ló ní wọ́n ti gbà á lọ́wọ́ wọn àwọn ẹni tó ní sí ọ̀fun wọn compensate wọn bọ́ àwọn míì tí wọ́n dẹ̀ ọ̀yìnbára wọn fà ń kọ́ tì báyìí torí ìmọ̀ ẹnìkan jù lọ. Hello, how may I help you? Uh, no, I understand. Ẹ má bínú, a baby in your yẹn kúrò bẹ̀. And get gẹ́tìmá kankan mọ́, ẹ má bínú ṣe. Oh, mi ò wá ṣe gẹ́tìmá débi báyìí. Oh, really? Yeah. Dad me ló ní complain So anybody tó bá in charge, Eh, be jáde so máa lè bá sọ̀rọ̀, ó máa yé may understand me, eh, sir. Daddy, I don't get you, sir. Bọ́ládé lórúkọ mi. Ṣé ẹ tẹ̀sẹ̀ wò mí? Mi ò kí ń ṣe wèrè. Ex-convict mi. Oh. Kí n dẹ̀ prison. Èmi ni CEO Anif Star Investments Limited. So anybody to that one in charge company yìí nsìn ẹ pè jáde fẹ́mi kémi àti ẹjọ́ sọ̀rọ̀ i'm sure pé òun máa understand better ó dà pọ̀ ṣẹ́gbà yín síbí báyìí. young man i understand you clearly but the name you called earlier which orúkọ tí company yìí jẹ́ nílé imperial holding and we deal with importing and exporting of goods and a dẹ̀ get to be báyìí for like five years ago so me understand where ibì become. i think you are in the wrong place uh, so that's it bíbá ẹ náà ni. Ah, ẹ ti ń ṣe mí sọ mix up ti wà ń bìkan má bínú ṣe tó ẹ máa ní láti kúrò ń bíbá ẹ ṣe gbọ́ torí security and láìkí kéèyàn máa kàn fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ má sà lọ èmi ni. bọ́lájí àdìsá ọmọ ajíṣafẹ́ wọ́n ti fi ẹlẹ̀ wọ́n ti fi ẹlẹ̀ ah ọlọ́run ò ṣe bàbá dáadáa ò ṣe o mo dúpẹ́ o mo ti sọ bẹ́ẹ̀ náà olóòótọ́ ò ní kú sípò ká ah àdìsá hmm. ọmọ àdìsá fẹ́. káàbọ̀ káàbọ̀ kú oríire àdìsá ah! fẹ́ o wọ́n ti fọ́ ọmọ ẹ̀ lẹ́ o. <laughs> <laughs> gbàrà tí ìṣẹ̀lẹ̀ aburú ìṣẹ̀lẹ̀ sí yẹ ẹ̀ tó ṣe aláìsí tán hmm. ìṣẹ̀lẹ̀ aburú ọba bẹ́ẹ̀ bọ́ sórí gbogbo dúkìá ọba bẹ̀rẹ̀ sí ní ta gbogbo ibi tí bàbá ẹ̀ nílé sí tó nílẹ̀ sí gbogbo ẹ̀ ló bọ́ sórí ẹ̀ tó ta bàbá ẹ̀ tún lúlé nílùú òyìnbó tó jẹ́ pé wọ́n máa ń sẹ́ǹdì owó sí i bí ọwọ́ àbúrò bàbá ẹ̀ tún jí ló bọ́ sí i gbogbo ẹ̀ ló gbà ìgbà tó yá ni mo mọ̀ pé ṣó yẹ kí n dákẹ́ báyìí yẹ kí n sọ̀rọ̀ síta mo bá pè tún jí kí ló dé tó ń ta gbogbo dúkìá ẹ̀gbọ́n ẹ̀ báyìí ṣó gbàgbé pé ó bímọ sáyé ni ó lọ́mọ wo ó lọ́mọ kan ṣoṣo tó bí ṣe bó ti wà lẹ́wọ̀n ẹ̀wọ̀n ló máa kú sí àṣé mo sì máa dúpẹ́ bó ṣe rí pé òun ta gbogbo ẹ̀tàn báyìí ó dẹ̀ gbéra e lọ́jọ́ kò sílùú ìbò ni láti gbà náà láì mọ̀ wípé ó ro tiẹ̀ ọlọ́run ti ṣe tán tó fẹ́ ṣe dáadáa. ọgbẹ́ ìjọ láti sọ fún ọkùnrin tó jí ó ta o gbogbo ẹ̀ pátá ló tà tí ò ṣẹ̀kẹ̀ yọkùn. wọ́n èmi kò fi nǹkan kan wú mi o èmi náà béèrè lọ́wọ́ ṣé mo máa máa béèrè ogún ọmọ mi ẹ́ kí ni mo fẹ́ fogún ọmọ mi ṣe ọmọ ló yẹ kó jogún mi nígbà mo dẹ̀ ti gba kádàrà tí mo ti gbàyàn mọ́ mi kí mo fẹ́ tún máa bá a dùn lórí ogún òfin mi ní nǹkan kan àmọ́ ju gbogbo ẹ̀ lọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó dé láyọ̀ àdìsá àjíṣàfẹ́ ò sùn lọ́rùn kò fọwọ́ rọrí ọmọ ẹ̀ jáde láyọ̀ àtàlàáfíà mo dúpẹ́ pé mo ti rẹ́ni kejì mi mo rọ́mọ tó máa gbẹ̀yìn mi ìjọ ń bá dàgbàdàgbà tí mo bá kú mo ti rọ́mọ tó máa bu yẹ̀pẹ̀ sójú mi àdìsá mo dúpẹ́ bàbá dáadáa ṣèyanu fún mi níbi tí gbogbo ẹ̀dí ká tó máa bá yòókù lọ sórí gbogbo ohun tó wà níbẹ̀ kọ́kọ́ wá lọ gẹ̀ ó dànù tó bá gẹ̀ ẹ́ kó wá bomi sára kó jẹun tó dáa. bond trisla ṣé dán náà ló fi bond trisla parókò sí mi. bẹ́ẹ̀ ni <laughs> Don, my guy. I miss Don. Kí ló bá tó ń fẹ́ kí n ṣe fún ẹ gbọ́ngbọ́? Sọ, bá ti máa fi jáde, mi ò bá kankan. I lost it all. Nígbà tí mo dẹ̀ wá nílé, Don, ó sọ fún mi pé ẹnìkan lè rí ọkùnrin. <laughs> Mm-hmm. Are you smart? You, are you smart? Very smart. Mm. Being smart, Ladon, means you would have to be mean, wicked, and heartless. Odumasi were cut out heart. Wafisi no ovu lo apike wa for fura. So, mo fẹ́ kẹ́ mọ̀ pé ojú àánú mi ó ti fọ́ ti kà lóko I do not have it. out. Beautiful. Sit down. What is your name? Bọ́ládé Ajísáfẹ́ lórúkọ mi. Onígbà tí mo wà nílé, Don change orúkọ mi sí SOJ. Oh, <laughs> Don! Oh, I miss this guy. So don't look Christian ní SOJ. For them to have you christened as OJ, indeed, you can be groomed to be a soldier of justice. That is your name. That is the meaning. Soldier of justice. mm mm-hmm. On your feet. soldier. Have you ever used a firepower? Georgie Ibori? So many times in my mind. If you have to do this with me, if you will be doing this with me, you have to be ready to kill for me. Are you ready? hundred, so hmm. You see that person? Pick it up. Point at me. family. First lesson you will be protecting the gun, not the other way around. Your index finger in the trigger hole. Aim. And now you will pull that trigger. and shoot me. Don't do that until I ask you if you're ready. So are you ready? Are you ready? Ah. Shoot me. Soldier, range yẹn ti close jù. You see, bullet is faster than the speed of sound. bang bang bang you're dead tó o bá ti gbọ́ ohun ìbọn o kú nìyẹn do you understand we start you off with your training welcome You are smart, but never try to outsmart me. Up. SOG. Boy, you have proven yourself to be very efficient, very smart. You have proven yourself to be a very good boy. So, for this reason, I've decided to pay you off. I have to let you go so you can be useful fúnra ẹ̀ ó máa dáa kí wọn náà wúlò fúnra ẹ̀ oh. yes. ọ̀nà ó ṣe mí. You see, I'm getting too old for this game. Mo ti ń dàgbà. Mo ti ń dàgbà mo fẹ́ relocate torí ẹ̀ ló jẹ́ kí n send twenty million naira tí mo ṣe sí àkáǹtì ẹ̀yẹn fún ọ did you get the money? what what no how <gasps> you should consult with your bank okay because of ara mi na mo fi ṣe twenty million naira yẹn sẹ. yes. you know me and i know you tí bàbá fún mi lówó <laughs> you see because you are smart now you're thinking that I want to outsmart you no boy èmi àti ẹ we have history kò ní dáa ká argue lórí flimsy tàbí trivial issues báyìí for that reason you come to the house the usual place máa fún twenty five million naira five million naira for the trouble máa fún cash. cash ìwọ in return as soon as tó bá ti rówó tí count san sí àkáǹtì ẹ̀ tẹ́lẹ̀ wàá dá for me? won't you? good boy good boy. But like I said, This is where we have to part ways. Okay? Come here, boy. You are my brother, and I love you. Come here. life for yourself. Hmm? Orí mi lé òkè. Tó bá yẹ pé mọ reason tó fi ń pè mí lẹ́sùn jẹ ni. ò ní fẹ́ outsmart mi. pé máa wà rí táwọn tèmi á bá ẹ. woman soj lórúkọ mi i'm the man with no heart mi ò sọ̀rọ̀ púpọ̀ mi ò mọ̀ ẹ́ mi ò dẹ̀ kí ẹ̀ láti mọ̀ ẹ́ you know what's good for you get off my way. bàbá fi english lẹ̀ ó lọ́bi kọ́kọ́ sí ẹ̀ ànílẹ̀ ní ìta ti rí ẹ a máa gbé ẹ ní ọ̀rọ̀ pé mo ṣeré ni. You leave me with no choice. Láti o. Ó palaba. Bóyá mi, aláyọ̀ ò mọ fà tiwa, àwa tá a máa kọ̀ tìgàtìgà, à ń péjọ torítorí, aláyọ̀ ò lè lọ bí màá lẹ́nu. Ó lè lọ. Ah. Kí ló ṣẹlẹ̀?

Ah! ẹ ti túlé agbọ́n túlé agbọ́n kìkì pẹ̀lú ọ̀n gbọ́ pé wèrè wọ́n kàn ṣe lórí kùtù ẹ wá ègún ní bẹ́ẹ̀ tí wọ́n tọ́ wa bí bàtà kì í ṣe wédùn náà. olórí burúkú ọ̀pọ̀ kan tó máa ń pè é sóye ó máa ń lo pàǹtì báwọn èèyàn bàbá ọgọ́ ó ṣe mẹ́rin mẹ́rin. ó yá èèyàn mẹ́ta ló ti lọ sí ìpàdé àwọn alábá ti lọ ajá ti lọ bẹ́ẹ̀ ló ti lọ lórí màtáì náà èmi ò mọ̀ pé lórí burúkú yẹn ṣe tó tó yẹn o ọ̀tọ̀ ní kọ́tọ́ mi ń forí rẹ̀ o pé ó yá kíkọ́ fún iṣẹ́ wákàtí ọ̀rọ̀ kó wálé èmi ò mọ̀ pé orúkọ báyìí ti ṣẹlẹ̀ sẹ́yìn láàbù gan bẹ́ẹ̀ ló ṣe ní fẹ́ ká pa owó èmi ṣe bẹ́ẹ̀. ìbẹ̀rù bójó ní òde bá gbogbo. àlejò ni. lẹ ti túlé agbọ́n. túlé agbọ́n túlé agbọ́n túlé agbọ́n. mo lẹ ti túlé agbọ́n. túlé agbọ́n túlé agbọ́n túlé agbọ́n. ó di kari kẹrìjà Molo mo ló kari dandan kẹrìjà agbọ́n. ètò ìsọ̀kò sóòlù lé. ó di dandan kẹgbóhùn onílé. ẹ túlé agbọ́n túlé agbọ́n túlé agbọ́n túlé agbọ́n. mo lẹ túlé túlé agbọ́n túlé agbọ́n. sọ̀ká nírú mọ́lẹ̀ ó di dandan kẹríjà ejò àní àní kò sí níbẹ̀ ẹ tó jẹ ń yóò nà máa. see that is the story. so-called soldier of justice. Kí wá ní ìdí tí mo ṣe sọ gbogbo ìtàn yìí fún yín? Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ti gbé wọn wá sẹ́wọ̀n púpọ̀ nù wọn náà wọ́n ṣe ẹ̀ṣẹ̀ lọ́ ṣe àmọ́ whichever one tó bá gbé yín dẹ́wọ̀n ẹjọ́ mo fẹ́ kẹ́ mọ̀ ní pé ọgbà ẹ̀wọ̀n correctional center lásán ni hmm. kò ṣe ibi tó yẹ kẹ́ dé kẹkẹgbẹkẹgbẹ àbí kẹ débẹ̀ kẹ dira dáradá torí jọkànjọkàn tí òmìnira bá dé bá yín kẹ má wàá padà sí society kẹ wá di ìdàkudà kẹ wá di jàgídíjàgan kẹ wá di oríṣiríṣi nǹkan kẹ di. Uh, kẹ́ di rádaràda sígboro hmm. ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ àmọ́ ẹ ṣe wà bíbá ẹ ẹ̀sùn mọ́ ọlọ́run kí ẹ gbàdúrà kí ẹ gbàdúrà dáadáa ọlọ́run lè fún yín ní second chance tọ́lọ́run bá fún yín second chance ẹ má ṣe lóra ẹ̀kọ́ ẹ̀kọ́ ìkan àbí méjì nínú ìtàn SOG. Ẹ ṣé. May the Lord bless you all. Amen. Ọlọ́run á dẹ̀ fún yín ní another chance. Amen. God bless you. Um, thank you so much for everything. Ẹ ṣé àdúgbò. Tó bá fi wọn fámọ́lá kejì la ó fi àwọn fún wọn. òṣùwọ̀n tó bá fi wọn fẹ́ni kejì la ó fi àwọn fún wọn. oró àkọ́dá kò dàbí tàdá gbẹ̀yìn. àgékù ejò ó máa ń ṣòro ó máa ń ṣòro ó máa ń ṣòro ẹni tó bá rí ni ó ṣán jẹ ẹkú àfojúbà o soldier of justice soldier of justice soldier of justice. Yeah.